tó lábàáyé kan ò rí hùn kó rántí pé tọ̀run òun ṣe fìjà fọláhùjà. ẹ dọkúmẹ́ǹtì àwọn Wándé Abímbọ́lá yẹn kan. that's better àwọn náà ti sign. ó wà lókè báyìí um, tí àwọn Wálé Búsàrí yẹn kan ó wà nípa ẹ̀sà. mo fẹ́ kẹ́ go through ẹ̀kẹ́ sáyẹ̀nsì kí n tó forward ẹ̀. kí n ṣe kí ni. kẹ́kẹ́ go through. so n tó ń sọ fún mi sí pé o ti send ẹ̀ látànà. mo fẹ́ kẹ́ go through ẹ̀kẹ́ sáyẹ̀nsì kí n tó forward ẹ̀. kí n check kí n sign ẹ̀ tí mo sọ fún ẹ kó send nǹkan láti àná no wonder tí mi ò fi rí alert tí wọn dọ́kúmẹ́ǹtì sì wà lọ́wọ́ èmi dẹ́ expect owó irú rubbish wo lélẹ̀ o jẹ́ kí n sọ kíní kan fún ẹ tí owó yìí ò bá wọlé lẹ́yìn máa mẹ́sàn pé mo sáàkẹ́ irú rubbish wo lélẹ̀ o jẹ́ kí n sọ kíní kan fún ẹ tí owó yìí ò bá wọlé lẹ́yìn máa mẹ́sàn pé mo sáàkẹ́ irú rubbish wo lélẹ̀ diot kó sẹ́ni dọ́kúmẹ̀ntì látàló kó sọ́wọ́ fún mi. Ah, ah. mo ń bọ̀ wá báyọ̀ hello doctor nígbà wo nìyẹn irọ́ o my wife ibo ló wà sí i ọ̀dọ̀ yín oh ok ẹ má wọrí màá jọ yín very soon ẹ mò ń bọ̀ sísìn mò ń bọ̀ mò ń bọ̀ right now. ṣẹlẹ̀? Inú mà ní o. Inú mi ò. Òkúta jáde láàrọ̀. Inú mi bẹ̀rẹ̀. Eré mo pè. Àgbà tó yá tó yẹ pé mi tẹ̀ mọ́ bí tí mo wà mọ́. Láti rush mi lọ sí hospital. Ìyẹn gan ló surprise mi. Bí dókítà ṣe pè mí tó lò wà lọ́dọ̀ mo ní what? Kí ló wá ṣe lọ́dọ̀ ẹ̀? Nǹkan kan ò ṣe é kí n tó kúrò nílé àárọ̀ yìí. Kò ṣe mí o. Kò pẹ́ tẹ lọ tún náà nínú ẹ̀ bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kékeré mo pè pàtó yá mi tẹ ẹni ibi tí mo wà ní àmọ́ ìgbà tí mo dé hospital ti rí dókítà fún mi ẹ ṣe ìgbà ẹ̀sọ́ ṣe gbogbo. pẹ̀lẹ́pẹ̀lẹ́ anyway báwo ló ṣe ń fìyìn sí. mo fi bẹ̀tà ibé mi ni mò ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ mi lè ńlá iná mi sọ. ó tó yẹ. pé ọ̀tá mi ti fẹ́ kú mi. ọ̀gá o òbí tó bá rí pé òfin bẹ̀tà sọ fún mi kí n wo nǹkan tá a bá lè ṣe sí o. Hmm? ó ní mi lè sọ̀rọ̀ tẹ́lẹ̀. ẹbọ tó ṣe ń ṣojú yìí ò yé mi náà. ó kàn ṣe ó kàn ṣe rẹ̀ ní díẹ̀ ni. àwọn oògùn tó wá fún yín kọ́ ṣé o ti lò ó. mo ti lo àwọn oògùn tó wó fún mi àmọ́ ó kọ àwọn kan tó yẹ pé kò ní lọ hospital mo dẹ̀ ti ní bí dráìvà ṣe bí òǹdè lẹ́tọ̀ mo ní kó ló sáré ló bá mi wá ara wa. Hmm. Abẹ́ni bóòlù tún ṣe pé ń ṣe ọ́. Ah, báàmì inú yẹn ń rún mi tó bá ń rún mi báyìí ó máa lọ bíi pé wọ́n so nǹkan mọ́ ni ó máa ń rún mi tó jẹ́ pé mi ní mara bíi pé ọ̀tá mi fẹ́ kú ni ọ̀tá mi inú ẹ wo ọkọ tó bá ti ń rún mi báyìí ọkọ mi á gbé mi lọ sí hospital tábàdà hospital wọ́n kó ṣọ́ọ̀kì fún mi wọ́n ṣe gbogbo test wọ́n ní wọn rí nǹkan kan ṣọ́ọ̀kì tó bá kó fún mi ti bá lò á relieve mi díẹ̀ tó bá tún yá tó mú mi bá mi inú tó ń rún mi ò ní pa tú o hmm. kó má bàa sọ mí dàgbà náà fọkọ mi ẹ bá rí iye tọkọ mi ti ná sọ hospital. òòṣà òkè ò ní sọ ọ́ dàgbà náà fọkọ rẹ ọkọ òkú n ti ṣe èké ìṣọ̀rọ̀ bí sítu jẹ̀dì ní dọ̀là mú hmm, síwájú àkó inú ìyàmọ̀ rán tẹ́lẹ̀ ìdí tí ìfi rán ni pé a ti wá àtàbúrò rẹ̀ èmi máa ń ṣe oògùn jẹ̀dì fún ìgbà kékeré yín ńgbà òsì wàá kọ́ níìsín tó lo oògùn jẹ̀dì mọ́ pẹ̀lú gbogbo àwọn rádàdà tẹ̀ ń jẹ láyé ìsìn ìsìrì o ìsìrì o gbogbo ògbà àwọn oúnjẹ mi di ní ìdè ata tí àfọwọ́lọ̀ kò sí mọ́ irú ẹ̀jẹ̀ yún lọ́bẹ̀ mọ́ àwọn nǹkan tí faradà dá ti ń ṣe nù. jẹ̀dí ní í ṣe ọ́ tínú bá ti ń kan obìnrin lódò okùn tí bá ń yọ lẹ́nu yálà bóyá àsìkò tí í ṣe nǹkan oṣù ni ó jẹ̀dí náà ní àbí bóyá inú nǹkan òun lásán jẹ̀dí náà ní máa ń farú ẹ̀. jẹ̀dí bá mi mm, bẹ́ẹ̀ ni jẹ̀dí ah, mi ń ọ́. tó bá mú mi báyìí bá mi á tún mú mi pẹ̀lẹ́yìn ah. mo ò ní lè dìde mọ́ o. jẹ̀dí mi ìwà tó tún le jù yún lọ tí di èèyàn mọ ìyọ báyìí àmọ́ ń tá a ṣe ò lé. bókun ò bá jìnnà nǹkan wọn nílé èkó ẹni tó gbẹ́ kòtò kò gbẹ́ jìn ẹni tó sì jà bẹ́ẹ̀ náà lápá ìwọ mò ń wò mi ń bá ṣe sọ̀rọ̀ rẹ ni ọ̀rẹ́ mi kan jáwé sọlá jáwé ọmọ tó wù ní ni àmọ́ eré ọ̀rọ̀ jẹ̀dí ó tún wá mọ lékè nǹkan. n ó pè kọ́ bọ́ọ̀kì tó dájú gidi ntọ́wọ́ àti fẹ́mi ni pé tá a bá ti gbéṣẹ́ ìfún ọ bọ́jà gbomi ọ bọ́jà gun ọgbọ́dọ̀ ló o ṣàbólògùn ti ní ọ̀sà ni ọ tó gbọ́. máa mú bá mi ṣé ètí bá ti rí mú inú yẹn ò ní rún mi mọ́. Ah, ah. ọmọdé yìí ọmọ nǹkan kan àwọn òògùn jẹ̀dí kan ń bẹ orí ìgbọ̀nsẹ̀ làṣẹ báyìí ni wọ́n fi lé ká sì rán ká tó wá sọ pé ìtìwó fún ọmọ látẹnu rẹ ebe òní kò ní pakitu pakitu rẹ ò tiẹ̀ ní wáyé náà mo wí pakitu ara rẹ dà àbúrò oníṣẹ́ olódùmarè oníṣẹ́ lágbà náà wọ́n fẹnu rẹ̀ wíwì kú ìmọ̀hún. wọ́n tún ṣe ìyọnu àwọn ètò ẹ̀kọ́ wálé tí wọ́n ná tẹ́wọ̀n jẹ́. ó yẹ ọmọ nígbà mi kò lè wí. wò lókè kí ló wò lókè ṣé àgbo ti sá sókè wá lọ́wọ́ mi jọ kó mú. Mm, again drink tí mo lè mú. gbà lọ́wọ́ mi wo ti bá la ìgò yẹn mọ́ orí ẹ̀ gbọ́dọ̀ gbà ti bá díje. tó bá jẹ́ eh, kóòkì lọ gbélé àbí kíní wà á mú. mú kíní fún mi jọ. Ari Kamalala, Oyaba. You cannot drink it. You cannot drink this. You will drink this. Oh, yeah, yeah, oya, bàbá bá mi jọ. Sori, màá la màá la kọ́ọ̀pù yẹn ni màá là mẹ́ lórí. Oya gbà mí wọ́n mi. Ismaili. Ẹ ìgbẹ́lẹ́ me. bẹ́ẹ̀. Ayọ̀ mo mú kíní jọ. Mm-hmm. Hmm. Adéwálé ọkùnrin mẹ́ta àtààbọ̀ ó kàn gbàgbà ni. Hmm? kí ni ilé. agbo jẹ̀dí. ah no no no mọ́mì hmm. jẹ̀dí ò ṣe mí hmm. yes ṣe ni táwọn ọkùnrin bá ti jí làárọ̀ tí jẹ̀dí bá wà lára wa àárọ̀ kùtùkùtù la máa ń mọ̀ bó tèmi bá sùn tí n bá jí ah, ó máa ń le síbẹ̀ ni mọ́mì èso mi ò ní jẹ̀dí mi ò ní ìyẹn. Ah. ó lè kọ́ mi ó jọjọ́ kan mo gbà lọ́wọ́ ẹ̀ èmi mo bí ẹ mo máa mú but mo mẹ́mọ̀ pé inú òórùn mi nà. oorun ẹ kò rùn ó wà pé nǹkan kan náà làjọ ń jẹ bó dẹ̀ ṣe ń rún mí ẹ̀ tó mọ̀ pé tó bá bẹ̀rẹ̀ báyìí bíi pé ọ̀run ti yá ni mi ì dẹ̀ fẹ́ kó wọ́n yẹn wò ló ṣe fún mi. ọ̀rọ̀ mo ti ń bá ẹ sọ látàárọ̀ yìí jọ torí ọlọ́run olúwa kò kò fi yé ẹ máa hm? jèrè ẹ lágbára ọlọ́run mo pò ìṣẹ̀fọwọ́dé ni ọmọ mi má kẹgbẹ́kẹgbẹ́ o ṣàánú mi rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe òun jọ torí ọlọ́run ọ̀rẹ́ akọ̀rẹ́kọ̀rẹ́ o hm? gbogbo àdúrà tí mo dẹ̀ ń gbà lórí ẹ̀ á gbà. ọ̀rẹ́ kí ló tiẹ̀ fẹ́ kó bí hm? ọlá inú mi dùn gan ọ tẹ̀ gẹ́ nàdéṣàn mi sí. nǹkan tó fẹ́ lọ pásítì yìí èmi náà ti pásítì rẹ̀ rí àdẹ̀jáde láyọ̀ wá gbọ́ sórí ọ̀rẹ́ ọ̀rẹ́ máa ń kó bá ni ọ̀rẹ́ náà dẹ̀ ńlá ni tó bá kọ́kọ́ wọlé ṣé ìdánwò your first semester wàá farabalẹ̀ fojú sí ìwé ẹ̀ kàwé dára ṣó yẹ tẹ́ bá ti wá parí exam yìí tí result bá ti wá jáde ìgbà yẹn ló máa tó mọ àwọn tó brilliant nínú class ṣó yẹ tó bá ti wá rí àwọn tó wà brilliant yẹn àwọn yẹn gangan ló máa lias pẹ̀lú àwọn yẹn ni kò mú àsọ̀rọ̀ ẹ̀ òun ló máa help ẹ̀ you understand. now láti ìgbà tí mo ti ṣetán ọ̀rẹ́ wo gan lórí tó wá mi wálé ọ̀rẹ́ máa ń dání ọ̀rẹ́ ń pa ní bẹ́ẹ̀ náà ọ̀rẹ́ ńlá ní watch àwọn ọ̀rẹ́ tó máa tẹ̀lé are you with me. ẹ̀yin náà mọ ẹni tẹ̀lé ẹ mọ̀ mí lánàá kó tó dé mi ẹ mọ̀ pé mi ò kí n kọ́ rẹ̀ ṣọ́ àti mo fi parí secondary school ẹ̀ ṣáà rí kẹ́nìbọ̀dé wa mi wálé so and I promise you both that I will not disappoint you. Mommy, my regards to that. I will. Ah, Auntie Diola, I really miss you. And I'm going to miss you too. Ìwọ náà fojú sí ẹ̀kọ́ ìṣẹ̀dá wọn náà lè gain ambition bí ti tẹ̀. Ṣé ti gbọ́? Ṣé o ti yí ẹ bẹ́ẹ̀ yẹn? Mami, see. <laughs> Mami, see. I miss you so much. <laughs> fọ́tọ̀ bá kí dájú. má mi sì ẹ̀kọ́ ẹ̀ ní kò fojú sí. o ti gbọ́ mm-hmm. ó máa fojú sí ọmọ dáadáa ló mọ̀ ọ́. hello baby. ẹ káàsán. àbá ah, ò ní bọ́lá wà lọ tó dúró nínú òun tó mú tó báyìí. mo ń lọ GRA ni. GRA. yes. ló wá dúró sínú òun tó le tó báyìí. ẹnu tó o bá máa ń ṣe mo lè fún ẹ ní ráàyè. ẹ fẹ́ fún mi ní ráàyè. of course. What's the problem? That's very good. Well, you can come in, come in, come in, come in. Monday lẹ́tí wọ́n ń gbálẹ̀kùn ọ̀gá tọ́gọ́ ò sí ilé ẹgbà ẹgbà ẹgbà dà yín nà ẹlòmíín fẹ́ bà tiẹ̀ jẹ́ lónìí ah, ẹgbà. Ah. orí rẹ ti burú. sílífà sílífà dúró dúró sílífà dúró ah, dúró ó sì mọ bínú gbogbo ìgbà kó o ní ti àjẹ sílífà kí ló dé àfojúsọ àfẹnusọ àfi gbogbo àfi gbogbo ẹ̀ sọ ó ah, tiẹ̀ wo mi wo mo wò pé torí pé mo wà lẹ́nu géètì o ò rí mi ni ọmọ balógun dòdò ń dára ní mi jẹ̀bú òde ṣé torí pé mo wà ní ẹnu géètì mo lè jọba àjẹbú lọ́la ìlú ah, ah, ogun wo sórí sálárì tí ọ̀gá ń fún wa sórí tiẹ̀ àti tèmi èmi ń fún sẹ́mùtì sẹ́mùtì èmi ò mọ tààtì ń mọ̀ fi ṣàgbéde ara. wà á wọ́n mi ẹ ẹ ẹ̀dá sọ́kú olórí ibu nù ẹni mo sọ bẹ́ẹ̀. kí ni mo gbọ́ tó sọ yẹn ṣé látijọ́ tí àtijọ́ wà nínú ọgbà yìí wà á ní o mọ̀ pé èmi àti sílífà àjọ ń ṣe wọléwọ̀de. kàsálí hmm. èmi. Eh? sílífà ń gbọ́ wò ó bí n bá kúrọ́ kó já mi o ṣé kì í ṣe bí àmọ̀là rẹ ṣe máa ń ṣe kókòkò láàrin inú ilé ni èmi àti ẹ bẹ̀rẹ̀ sí sọ. èmi tí mo ti wà lẹ́gbẹ̀ẹ́ ògiri tí mò ń tẹ́tí tẹ́tí tẹ́tí tó ń bá sílífà sọ̀rọ̀ pé ẹ kìíní kan kí sílífà ṣe báyìí o sálárì ẹ wàá da sí mẹ́fà wàá da sí mẹ́jọ sọ̀bù ó dáa bó ṣe kó jẹ yẹn olórí ibu ni ọ nǹkan tó rò ó fi dùn mí rè o sórí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ga báyìí tẹ́ ẹ ti ga ẹ níyè nù. inú mi wá dùn pé oko jẹ sọ fún ó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ láti èní lọ o gbọ́dọ̀ bá sílífà sọ̀rọ̀ kọ́kọ́ mọ́ náà gbà yìí ó gbọ́. àwọn ilé àparọ mọ. ẹ ẹyin ẹ orí orí ẹ orí yín burú ẹ wúra yín lákòókò. ìwọ ga ò níyè nu ó sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìsìn ó sì kó jẹ ìwọ náà ó ní èmi rẹ lájọ ń ṣe wọléwọ̀de ẹjọ́ yín kọ́ bí kì í bá ṣe ta ìpèpàdé olòṣì tí ò jẹ́ ká mẹni tálága ìṣẹ́tọ́ sí nínú yín èmi lẹ́yìn méjèèjì wá ń wa ẹnu sí lára ẹjọ́ yín kọ́ o ẹ wo ẹ jẹ́ kí n fi yé yín nínú ilé èmi ni ọ̀gá yín ṣé ẹ mọ̀ mọ̀nàmọ́ná mọ̀nàmọ́ná ebi ló ń pa mọ̀nàmọ́ná kú ebi ni ó pa yín kú nínú ilé yìí

dúró mo fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ṣé láti ẹ̀ máa ń ga jó ní lọ ni. ẹ wo mi ò sọ pé mo níyà mi o bọ̀kọ́ tẹ̀ ń sọ bá mi lára mo ń ka mi lára ẹ ṣe mo sọ pé kí n má fẹ́ chief ẹ jẹ́ jẹ́ kí lè rí ẹ ṣe n má fẹ́ chief ẹ jẹ́ kó wà òkè ó fà ìsí mo gbẹ wo mo ti fọ́ọ̀nì lọ wo má ni mo ti fọ́ọ̀nì lọ. ọ lè fọ́ọ̀nì lọ mo náà ò chief yẹn ò lè fẹ́ magistrate ó wà ń ta ó wá jẹ́ wípé ilé olórogbo ló fẹ́ lọ kí ló fẹ́ lọ ṣe ń bẹ ọkọ mi. ṣé ti gbàgbé ni ṣé inú ilé iná kọlẹ̀ bàbá tí mo fẹ́ àwọn bọ́ọ̀sì tẹ̀ ń dárúkọ ọ̀wẹ̀ tẹ̀ ń sọ ṣé mi ti tún àìwọ̀n rí ni àwọn tẹ́gbẹ́ tó bá lọ tọ́jọ́ máa ní ẹ̀kí ìjọ kí náà mọ́wọ́ ọ̀kadà kí wọ́n mọ́wọ́ ká bèbí mo tún náwó fún ọ èmi mo ránṣọ tí ó lẹ́wọ̀n mi ò ṣe mọ́ àní mi ò ṣe mọ́ orí ètò ìpín ti bá bèrè ten thousand lọ́wọ́ ẹ̀ ó máa fún mi fifty máa fún mi hundred ẹni kí máa fẹ́ ẹjọ́ kí lẹ́ẹ̀rí gangan náà tẹ́ni kí máa fẹ́ chief díẹ̀ nìkan ló kàn fi dùn yín lọ o àkọ́dá arúgbó bẹ́ẹ̀ yẹn nà ah! ó ṣe wà yẹ́s ó ṣì fa ìsinmi wà síbẹ̀ yẹn ẹjọ́ nítorí mo fi lànà mo nífẹ̀ẹ́ tó yẹ pé mo nífẹ̀ẹ́ dà fún mi ẹ máa sọ pé kìnìún owó mi ẹ wò kẹyà gbà tó bá ti kó ṣúwà kẹyà gbà ni o díẹ̀ ló fi dùn yín lọ ó dà òní fẹ́ ìyá tó kọ́ òní fẹ́ ẹ jọ nítorí ọlọ má pa mí mélòó ni mo ní lọ́wọ́. mami mo ti fẹ́ ṣe mo ti fẹ́ ṣe kí mo fẹ́ ṣe ah, mami ẹ wọ ọkọ lẹ wọ ọkọ tẹ sọ ẹ wọ mi ṣe bẹbí náà ẹ mọ tó rí mi náà kí ló dé ẹ fẹ́ kí n gbó sílẹ̀ ni ẹ wọ mo ti má rí bá fi mi tọrọ mo ti fúnra mi tọrọ mo ti fẹ́ chief obìnrin tọrọ yes ó dẹ̀ mi ò fi ẹ tọrọ nítorí pé mo mọ̀ pé ilé olórogún ogún ni. ayé ìgbà kan làwọn èèyàn máa ń bẹ̀rù ilé olórogún ṣe ní láyé ìsìn kò ní mí ni o nǹkan tó wà lẹ̀ tó pin náà kí ló kí lè ṣẹlẹ̀ kó ṣe tẹ̀ kémi ṣe tèmi náà ẹni bó ṣe wà mí ò ní kó kẹ́rù mi ní kó lọ ẹni wẹ̀ kó kọ́ra sún díẹ̀ fún mi kí ṣe kí ni kí n jókòó. tó bá sọ pé orí òun burú tó bá sọ pé ayé wo ayé wo bàjẹ́ ṣé bẹ́ẹ̀ wà máa yí àgbá máa o ti ń bá àwọn ọ̀rẹ́ oríṣiríṣi rìn àwọn tó nínú ọ̀bá rìn nínú ayé mi o ti ń bá rìn nínú àwọn ọmọ wọn bẹ láyé àwọn ọmọ wọn ló ń sọ fún ẹgbẹ́ tọ́bi òṣèré tóyọ̀sì sórí ilá máa ń ga ju onírè lọ ni mo fi ọlọ́run bẹ̀ ṣàánú mi ṣàánú mi ilá òun ga ju onírè lọ ó dáa tóyọ̀sì yẹ́ ń béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ká tiẹ̀ wá sọ pé ìwọ náà ló wà ní pòsíṣàn lù máa ìyálé kó wá gbé ọ̀dọ́mọdé kan wá báyìí kí ọ̀dọ́mọdé yẹn wá sọ pé kí ìwọ náà sún tó lè gbàgbé. àwọn ọmọ mi kò káyé mẹ́ẹ̀ kò káyé ẹwọ kò kà mí o mi ti fẹ́ lè ná kò kẹ́ mi ẹwọ ẹbí gbogbo ilé tó òun wà wájú mo gbà kò kẹ́ mi ní kẹ́ mi tó tó wà lé o tó ṣe kí ló tó pé à kí ló tẹ̀lé à ẹgbẹ́ tó fi lẹ̀ jáde nípa condition madam mo ṣe ní kẹ́ ẹ yọjú sí mi as you can see pé a ti gbìyànjú láti yọ èyí àti ṣe gbogbo ohun tó yẹ ká ṣe a ṣe test a scan a dẹ̀ ṣe gbogbo treatment tó yẹ ká fún ọ láti fún ọ ṣùgbọ́n if I must be sincere with you kò sí nǹkan tó ṣe madam kò sí nǹkan tó ṣe madam ṣàbí nǹkan tó ń ṣe wọ́n yẹn téèyàn bá ní pains láti inú látẹ̀yìn gbogbo treatment tó yẹ ká máa ń ṣe fáwọn èèyàn àti ṣe beyond ibi tá a máa ń gbé dé ẹ dẹ̀ mọ̀ bíi family doctor èmi náà nífẹ̀ẹ́ discharge wọn láì ṣe pé a gbìyànjú sí wa a ti gbìyànjú mo dẹ̀ pé madam is hundred percent okay ẹ kàn ní láti máa wo sleeping position wọn so at times tí èèyàn máa ń sùn in a wrong side body máa react sí i àmọ́ sẹ́yìn body máa react sí i ẹ̀ máa wípé àwọn èèyàn mìíràn máa ní àwọn sùn lálẹ́ àmọ́ tó máa jí ọ̀run dùn wọn ẹ̀yìn dùn wọn kan tó ṣẹlẹ̀ nìyẹn so tá a bá control bó ṣe ń sùn lẹ́yìn gbàtà bá discharge wọn ṣe bí òkè agbóhùn yẹn ò ṣiṣẹ́ fún wọn. wọ́n dà báyìí. ọwọ́ à ń lè ọ̀sán náà wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́ ọgbà tí wọ́n respond sí àwọn oògùn mọ́ náà ni pé ká máa gbé wọn lọ sílé. ọ̀sà òkè wọn mọ̀ jẹ́ ń fojú sunkún ọmọ o. àmì o. ọbísítù kọ́. bẹ́ẹ̀ ni bàbá mi o. àti ah, wá ṣe èyí báyìí nàndà náà ibi tí mò ń lọ tẹ́lẹ̀ wọ́n pàbẹ́ ohun tì náà èmi ìrẹ́ ọjọ́ débì kan ní ìsìn Mm. ṣé pé àwọn yẹn máa rí solution sí. jàdí adébẹ̀ náà ah. tọrọ bá rí ní lójú ṣe là á bilẹ̀ léèrè. kúnnukún ní sàwórí ẹdún àkàlàmàgbò ní sàwórí àràbà àlùkùnrin aṣẹ́gun hàn hàn ní sàwórí lórí ọ̀pẹ̀ ṣùṣù èmi fágbèmí elépo mi ò mọ ní mọ́dé yóò ṣà oṣù ọ̀gbọ́dọ̀ pẹ́ yóò ṣà àjẹ́ ọ̀gbọ́dọ̀ pẹ́ yóò ṣà ẹlẹ́gbẹ̀mọ́gùn ọ̀gbọ́dọ̀ pín ẹyọ ṣà háwọ́ ìlàrí olóko ọ̀tún ìtàjàngbẹ́ni olóko òsì ọwọ́ fáwọn agẹdẹgbẹ̀ olódùmarè wàá fi ọwọ́ ẹ̀wọ̀ mi lónìí bóso bá ti ṣílẹ̀kùn àwọn àjẹ́ ní sí báwọn àjẹ́ bá tilẹ̀kùn só ní sí ilẹ̀kùn títò sótà gbẹ́bàtì èmèrè ní sí ẹ ṣílẹ̀kùn fún mi gbogbo tí bá ń bẹ́ ní ọ̀rọ̀ ìpátápátá mo fẹ́ rí àtàrí àtàrí àtàrí ìkòkò ìbàjáde àdélẹ̀ ìkòkò bàjáde àdélé ọ̀tún ọmọ olúfẹ̀ ní bọ̀ yìí ta ni pé kó o ṣe ẹ̀là gbà á nílẹ̀ tó pọnú dé. bàbá bẹ̀rẹ̀ hmm. wọ́n ní ẹjẹ́ àpè gbólóògùn ti pé àpè kó ba lè jẹ́ bó ti ṣe yẹ́ oúnjẹ. nígbà ẹ̀kọ́ dé mo bí ọ́ léèrè mo ní àgbo jẹ̀díjẹ̀dí tí mo gbé fún ọjọ́mọ rẹ lò ó lò ó tó fún mi ó lò lójú mi torí pé béèyàn bá bí ọba ṣàmúlòògùn ti pé ọ̀sà ó lè má rí bó ṣe rí pàtọ́rọ̀ náà wàá rò lójú ló jẹ́ kí n gbé àwọn òdìlẹ̀ léèrè dákun ọmọ rẹ ìyáálé rẹ tọkọ rẹ kọ́ fẹ́ kó tó di kó fẹ́ òun kọ́. Mm-hmm. kò nìkan kan wájú rẹ o kò ní ìyáálé kò bá ń lé ni wọn ò fẹ́ lè ó sì tún dá ọ lójú. ó dá ọ lójú àbí ẹ̀gbọ́n rẹ̀ ní orogún bí. rárá rárá o. sọ́ọ́rí ibi tọ́rọ̀ ìgbé dé àfi ká rí ọkọ ọmọ rẹ o. ọkọ rẹ. bẹ́ẹ̀ mo sọ fún ọ bẹ́ẹ̀ ni bá a bá rí iṣu àlè ìwúyàn àwo ah, ibi tọ́rọ̀ gbé dé yìí àfi kọkọ rẹ̀ ò yọjú torí pé bọ́kọ rẹ̀ ò bá yọjú kíákíá ah, omi ọ̀tẹ̀ ìwẹ̀ múlẹ̀ ni hmm? èyí ń mú iṣu. dákun ra nǹkan lẹ o bàbá mi ẹ̀yin pàgbé dákun láì ọkọ rẹ̀ ní í ṣe ni. báwọn sọ fún ọkọ ọkọ rẹ̀ ní í ṣe àmọ́ bá a bá rí ọkọ rẹ̀ gbogbo ojútùú ti ń bẹ ní ọ̀rọ̀ ìyá rẹ̀ rí i fágbèmí ọ̀gbẹ́ ìkùlé mọ iye odò tó wù náà pọ́n fa babaláwo tí forí aláṣejù sán pẹ̀lẹ́ dákun láì gbà mí wọ́n jẹ́ fojú sunkún ọmọ. agbésádélé arúnarú lágbégbárò àlùkò sádélé oṣù olólóṣù gbàlùkò ó gbà lékelèké sátọ lẹ́fun lọ ló rẹ́fun kù yẹbẹyẹbẹ tá a bá rí ọkọ ọmọ rẹ bàbá bẹ̀mí gbogbo tó tó ń bẹ́lẹ̀ gbogbo rẹ̀ ó lè yànjú. àkẹ́kẹ́ mo bá sọ fún ọ pé náà dún lórí omi bákàwọ omi ní ọ ìwọ pé kéèyàn ọlọrin kéru rẹ wá. ọ̀pọ̀ máa ń sọ̀rọ̀ kan tábà lómi ló máa ṣẹja jiná màá ní rọ́ọ̀nì. <laughs> ẹkújọ́ mẹ́ta ẹ ṣáà ń gbúrò rẹ̀ yẹn. kó sọ̀rọ̀ lọ́wọ́ ń mi yẹn ọmọ bí ní ọ̀yọ́ ṣé mi lẹ́yìn kí n béèrè rẹ̀ ni wípé ṣé ọ̀rẹ́ mi ń gbádùn ẹ̀ ṣé Haruna Sọlá ní ẹni àbí Shina Peter lọ́dọ̀ ọ̀rẹ́ mi mi láti béèrè lọ́wọ́ rẹ̀. ẹ sọ pé ẹ̀mọ̀ nǹkan tọ́rẹ̀ yín ṣe. kí ló ṣe ọ̀rẹ́ yín tó jẹ́ pé láti jọ ìṣòlówó abandon mi kò wọ́dọ̀ mi mọ́ kò gbé call tí má tún dọ́ fìsẹ̀ wá ní kò sí around mímọ́ kan tí mo ṣe fún tó fi ń sápamọ́ tọkùnrin bá dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní yọwọ́ kọ́wọ́ lọ́ máa ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ ti ń wò ń tèmi mo ti ń wò. o ní láti rò bẹ́ẹ̀ yẹn o ara ìyàwó ò yá ara ìyàwó ẹ kò kàn mí tara ìyàwó ò bá kò kàn mí mo ní mò ń pèèyàn kò gbé call mi tó bá respect mi ó ń ṣò náà àwọn yẹ kó gbé call mi at least ibẹ̀ tó ah, ah, kò wá òkè náà ẹ lára ìyàwó ò yá. ní kíni ṣé bí ọmọ Yorùbá nìwọ tí wọ́n bá lára àyàwó èèyàn ò yá ṣé nítorí kó jẹ́ ẹlẹ́nu tiẹ̀ nìyẹn. tí ó kò yẹ kí n sọ bẹ́ẹ̀ mo ní èèyàn ò gbé kọ́ọ̀lù mi ṣé bẹ́ẹ̀ tó bá tiẹ̀ gbé kọ́ọ̀lù yẹn ló máa tó bá eh. ah, ara ìyàwó mi ò yá èmi náà ṣá ìyàwó ẹ̀ ṣàlèmi náà mo ní rẹ̀ láti mọ̀ kan tó ń ṣẹlẹ̀ sí náà oh. kò gbé kọ́ọ̀lù ẹ̀ sọ pé ara ìyàwó ẹ̀ ò yá ṣé ẹ̀yin ló yẹ kẹ́ máa sọ fẹ́mi òun lè kó fẹ́ náà rẹ̀ sọ fẹ́mi náà. má bínú ah. má yẹ kí n yorùbá bọ̀ yorùbá ní òkú kí ó ruru ká wà ruru tó ti yẹ jẹ́ kí mi fi gẹ́gẹ́ bí ọkùnrin jẹ́ kí n fi ọpọlọ gbé má bínú jọ̀tọ̀ lọ́nà ṣùgbọ́n sórí mọ́lẹ́kọ̀ọ́ mọ̀ ni pé ó yẹ kó gbé kọ́ọ̀lù ẹ̀ kó ṣàlàyé fún un ah, ara ìyàwó ẹ̀ ò gan o ara ẹ̀ wò ìyá so gbọ́jọ mọ́ bínú jọ torí ọlọ́run so gbọ́jọ mo fẹ́ kó bá mi ṣe ṣùgbọ́n tó fún ara ẹ̀ ò bá tiẹ̀ lè pè ẹ́ ó yẹ kó tẹ̀sí mẹ́sẹ̀sẹ̀ lórí fóònù kó tó lọ pé ara ìyàwó ni ò yá o ló jẹ́ kó pé o kò kọ́ mi lé ní kò respect mi ni. ṣùgbọ́n mi bí mo ń bẹ̀ sọ̀rọ̀ yìí màá rí kí mo yanjú nǹkan yẹn ṣùgbọ́n kò wà ọlọ́run ọba ṣùgbọ́n ìwọ náà ò wà ní bínú náà try láti ìfẹ́ wà láàrin yín náà. ẹ bá sọ̀rọ̀ o ẹ bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́n torí tó bá pẹ́ jù tó ń ṣe bó ṣe ń ṣe mi á bọ́ síta o ẹ mọ̀ pé mi náà bàjẹ́ má bọ́ síta padà o kí ló ṣẹlẹ̀ gangan náà. mọ̀ bínú o kò tí ń pin látàárọ̀ o kí ló tẹ̀yìn ọmọ tẹ́ bá ti kúrú báyìí ẹ mọ́ ńlá gidi àjọ. ẹ má gbé yẹn wá ẹ má gbé kúkúrú kankan wá ó ní eh. pé mo dùn ni o ẹ jọ nítorí Ọlọ́run. ok bóyá kúrú yẹn níbi tó dùn sí. wá ní òsì ara wá ní ọjà dé tó máa yẹ pé mo já lẹ́kùn wọlé lẹ́nu mi ní káìmọ́ bí so ìwọ máa ń wà ráhùn tó kí ni mo rà ń gbẹ kí ló tó fi pamí tì o mú mi sílùú kò fi mi pamọ́ sílẹ̀ o o awọ mi ò check mi mo máa pé agbo ẹ o ò ní gbé ṣé o da ṣé wàá fi wá kí ni wọ́n wù yìí máa gbàgbé ò ní gbé màmá sọ́fíìsì wọn ní òsì ara o kí ló dé o ò yọjú sí mi ò ṣe anything ah. mo ń bọ̀ jẹ́ jẹ́ sáré rà lọ kó jẹ́ kí ni wọ́ tó bá ń ṣe ìgbàgbọ́ lórí kọ̀m̀pútà máa fọ́ kọ̀m̀pútà yẹn mọ́lẹ̀ máa fọ́ má má jẹ́ mi mọ́ mi o mọ́ mi o máa fọ́ o jọ kí ni mo ṣe fún ẹ gbọ́ngàn náà kí ni mo ṣe fún ẹ it's not fair na it's not nice irú ìwà wo lẹ́ni ṣe ní ìyàwó ẹ mi after all i'm your wife so why are you doing this. ẹni ah! ò ní ẹni ò ní mi ò nífẹ̀ẹ́ sí gbogbo ilé yìí mi ò nífẹ̀ẹ́ sí gbogbo ilé rárá ìwà burúkú ni. tóyọ̀sí tóyọ̀sí tí o fẹ́ sọ pé o mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. jọ kí ló ṣe ẹ gbọ̀ngàn ṣé o sọ fún mi ni kí ló ṣe gbọ̀ngàn ṣé o sọ fún mi ṣé o gbé kọ́ọ̀ tí mo rí ẹni tó tó bá yẹ pé mo lògójú fún ọmọ yẹn níta mẹ́ẹ̀ ṣé o bá yẹ kí n wọlé ni mo sọ pé o sí àrà o why wọ́n tó fi parọ́ fún mi after all I'm your wife. anyway me ò sá fún ẹ bí kì í ṣe pé mi ò gbé kọ́ rẹ̀ mo ń rí ìbọn tó o but tí mo wà táìmù gbogbo hospital mo of course. kí ló ṣe lọ́sibítù. ṣé mo para won't mi ò yá ara ìyàwó tiẹ̀ ò yá mi torí bó ṣe kọ́kọ́ your own ó múnú run mi ara ìyàwó tiẹ̀ ò yá torí pé àdéhùn òbí dé òní pààbò mi torí tó bá ní plan fún mi náà ni máa sọ fún mi pé ara ìyàwó tiẹ̀ ò yà wá ní ara ìyálé mi ò dà máa mọ̀ pé mo belong tó o ní plan yẹn ọkọ̀ gbalẹ̀ fún mi ọkọ̀ fífi síbi kan ọ̀ kí ẹ̀ wá ní ara ìyálé mi ò yà ló máa sọ wá ní ìṣó òun nìkan ìyàwó ẹ̀ mi ò ṣe ìyàwó ẹ̀ àbí èmi ò ṣe ìyàwó ẹ lẹ́yìn ọkùnrin bá ti fẹ́ ṣe tẹ́fẹ́ ṣe nọ́ọ̀sẹ̀ tẹ́fẹ́ ṣe máa ṣe yẹn ẹ máa pátápátó dẹ ọjọ́ kìíní àná tó fẹ́ ṣe kìíní yìí o òun sọ òun kúrò òun ga ni òun promise lórí oríṣiríṣi òun àṣà pàbọ̀ fẹ́mi tẹ́fọ́ fẹ́mi náà síbi kan ni akókó ti sọ mú mi wá ní ká mọ̀ra olótì ìjẹ́ ní kẹ́lí májì ara yẹn lé tèmi ò yá sí èmi ò gbọ́ sí mi rẹ́ ní sọ fún mi àtàkùn fún pé pọ́ọ̀lù ó bá mi sọ kí ni èmi kò wá òkè ni mo ṣe wẹ̀ èmi kò ní màlẹ́ríà. nǹkan tó ń bí ẹnu nìyẹn báyìí hmm? ṣe torí pé mo sọ para ìyàwó mi ò yá ló ń bí ẹnu tó yìí. kò tó tó ṣé mi ò ṣe ìyàwó ẹ. ọ̀rẹ́ rà yìí má bínú ẹ̀ ló wọ́pọ̀ bínú ọ̀sìn kọ́kọ́ tó ń tàbá ṣe ìwà tó ń tà táàrẹ̀ bá ti yá gbogbo nǹkan tó fẹ́ yẹn àwọn. àwọ̀ ah, kò lè wọ́ọ̀kì bá mi dánwò kí ni kí lọ sọ sí mo lọ wọ́ọ̀kì ni mo sọ ọ sọ pé padà tiẹ̀ bá yẹ̀dọ̀ ṣe bá tẹ̀ ṣe mi torí mo máa pin ni o fifty fifty o máa pin lọ́gbọ̀n gbadẹ mo bá ṣe ló ń wò lọ́sítù wọ́n máa wò nílé torí èmi kò sún èmi kò gbádùn mo sì kí mo ní màlẹ́rì àbòṣe wò mí kò mi ò wá òkè nínà èmi ò ní attention ah, tó bá yẹ pé abẹ́rẹ́ kọ̀ọ̀kan fún mi nǹkan tó bá máa fún mi ah, wọ́n wá wá máa wò mí lẹ́ni o bó bá ṣe lọ sọ́tù kó máa bọ̀ lọ́dọ̀ tèmi náà èmi gan mo ní màlẹ́rì à táífọ̀dù wọn fẹ́ gorí ẹ̀ lọ́wọ́ yìí pé kó dọ̀gba jọ̀ọ́ lórí ọlọ́ tó bá ti lọ́ ń wò lọ́sùn máa wò mí náà bí tí mo wà. mi ò láìkí ẹ má rẹ̀ sí mi. Ah, ara ẹ gbóná ṣá. o ṣe ní gbóná. ara ẹ gbóná. o fẹnu dèmí mọ́lẹ̀ bẹ́ẹ̀ kó o mo mọ̀ bóyá bóyá o ti lọ ṣe nǹkan mi bú mi. o lè trust me. ayé aka ìka tán lẹ́ni ara nífẹ̀ẹ́ o. òkùnkùn láyé wọn mọ bí máa tẹ o ọlọ́run wá bá mi tàn mọ́lẹ̀ sí i wọn mẹ́ni má bẹ̀ o. gbogbo ọ̀la ṣé nǹkan mi ń bẹ́ fún ọ ni wọ́n gbé ara ọmọ ọ̀yà ọbí sì tún kọ́ ó sì fọmọ lẹ́ǹlẹ́ àbàwá jáde sọ̀rọ̀ wọ́n gbé wa oníwèé ìdílé àdáhùn ṣe ọfà kékọ́rí. òun ṣe bí àrẹ̀mú ète ṣé nǹkan mi ń bẹ̀ ń bẹ̀ ni. sílífà ó wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó ní ebi ló máa pákó ajá wa kú oúnjẹ èèyàn kan ṣó ó sọ ọ́ di tèèyàn méjì. Hmm. Hmm? ó ní mọ̀nàmọ́ná mọ̀nàmọ́ná ló sọ ìyọ̀bẹ mọ́bẹ ìdí ẹ̀. wo èmi ì sọ fún ọ ẹ bá ń gan le ó ní mọ̀nàmọ́ná lèmi àti ẹ̀ à ń ṣe mọ̀nàmọ́ná ebi mo ti sọ fún ẹ pé ọmọ balógun sọyìí ni níjẹ̀bú èmi ni ó jọba àjẹ̀bú láìpẹ́ mi hmm? bá ti wá jọba n ó fi ọ jẹ sankosanko of Ìjẹ̀bú land ṣé wàá rí bó bá ti ń sanko báàfù ẹ̀bà ni wàá máa fi jẹun. Hmm, sọkù olórí ìbú ni wọn ni ah. èwo ń di báàbò ẹwà. ẹ wo bàbá hmm? mo ti sọ fún yín severally ẹ mọ̀ mí láti lẹ̀ i can't go anywhere èmi ò lè máa tọ́jú bọlé kiri ọmọ sick hospital ní ká lọ treat ẹ̀ lé ìyẹn ti wá mi pé mo gbọ́dọ̀ máa tọ́jú bọ́lé kiri àbí àbí kí lẹ́ńtà láti sọ fún mi sìn. ó ti yé mi gan báyìí ó yé mi ó fọmọ mi kó o ṣe owó tó o ṣe àbí n tó o ṣe nù ọfọmọ tèmi ṣe sówó àbí bẹ́ẹ̀ kọ́. ẹ wo ẹ jẹ́ kí mi sọ fún yín mi ò fi ọmọ kankan sówó owó tèmi clean ẹ ti gbọ́ wúrà ṣe bí wọ́n kàwé. ìwọ ò lè bá wọn sọ. gbogbo wọn la mọ̀ ẹgbẹ́ spiritual attack wà ó wà náà àdẹ̀ ń bá iṣẹ́ sọ pé ẹ. ewúrẹ́ babaláwo jáde gbogbo tí wọn bá ní kẹ ṣe ẹyẹ lọ ṣe èmi á fún yín lówó. èmi mo kọ owó náà ẹ lọ ṣe mo sọ fún ọgbẹ́ mi ń pa mí nígbà bá fọ ọmọ mi ṣe túlẹ̀ o kólókóló tá a sọ máa já lọ ajá ò gbọ́dọ̀ jẹ kó sì gbọ́dọ̀ sọnù ọmọ tí bẹlẹ gàdà rẹ bàbá kú. kì í ṣe ìyàwó mi èèyàn tó kọ́lé ẹni mo bí ìdá mi ah, and so what ada èèbó náà fọ. ìwọ náà mọ̀ jẹ́. olórí ibu náà ni wèrè oúnjẹ tó gbé fún wa ṣó olè ti dé ni. olè wọlé ni. olè ah! Ah! tí n fa ń bolo wà wo bí sórí fèrè yìí ẹ̀ẹ̀kan ni mo máa ń fọ́ lọ́dún. bí báyìí lè fọ́ olè ó gbẹ ni ṣé fọ́ kan. ẹ kó gbẹ́nu rẹ sàn ẹ dákun ṣé ẹ pè rí ètò ẹ̀kọ́ ṣe ń kí tún la gbé o ah. ayé bẹ̀rẹ̀ o. ẹ wò ṣé pé ẹ bàbá madam nígbà tí wọ́n wọnú ilé. wọ́n wọlé wọn ọ̀rẹ́ ní sẹ́ni kankan a sì wò wọ́n pé olówó. Kasali hmm? ah, ẹ wò àṣé gbogbo ohun tá a rò pé ń ṣe madam àṣé kì í ṣe jẹ̀díjẹ̀dí. Ah, jẹ̀dí ni ebi mo sọ fọ́gà mo ní jẹ̀dí ewé àtẹ̀gbò bàbá ti mú gbogbo rẹ̀ pọ̀ báyìí fúrọ́mọ̀dámù wọlé ní ìjẹ́dí ò ṣe nǹkan tí ó wà ti gbọ́. gbogbo ẹni kí sì jẹ̀dí o kí sì ni mo lẹ̀ mọ́ nígbà wọn wí gbogbo ẹ wò àṣírí ọ̀gá ti tú hmm? ọ̀gá nílò ìyàwó rẹ̀ fi wọ́n ṣoògùn owó. Ah! Eh? Eh? Kàtàlí hmm? ọ̀gá ní í ṣe kí ó tiẹ̀ dáa òpin náà sọ bẹ́ẹ̀ ni. ebo rí bàbá bàbá kan wọlé ọlọ́run ló ní dúró dáadáa lẹ́nu géètì bàbá kan ṣojú kókókókó gbòò bàbá wọlé lọ. èmi náà wò bẹ́ẹ̀. ó dà ṣe rí bẹ́ẹ̀ mi ṣe wà yìí ọ̀rọ̀ ẹ̀yin lèmi ò fẹ́ o ṣe rí ọ̀rọ̀ tí ẹ̀yin méjèèjì sọ àwa mẹ́tẹ̀ẹ̀ta àwa kóra wa àwọnulé lọ a lọ bọ́gà a wà kó àlàyé a ṣe máa ní sílífà o àti sọ̀kú o mo ní Ah, ẹ̀yin lẹ ń lo ìyàwó yín o. Ah, Kànsálí dòbí tó a rí. jókòó ah, lórí rẹ burú ni jókòó. Kànsálí dòbí tó a rí iṣẹ́ bọ́. iṣẹ́ bọ́. ẹ̀wù ẹ̀wù èmi kàn pé kí n wá wí fún yín ni hmm. èmi ti gba gbogbo lẹ́rù tèmi mọ́ o eh, eh. Hmm, torí ẹni orí bá ti yọ ó mi. torí hmm. ẹbí wọn ní obìnrin ni wọn lò. Eh, àmọ́ àmọ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n àánú yín ló ṣe mí hmm. orí bí wọn ò bá róbìnrin lò mọ́ ó má jẹ́ pé orí yín ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbàwọ́ sọ kú yìí. dodo sórí wá wá àmọ́ èè lọ torí bí àyà ọmọ ṣe ga àyà ẹ̀ ló yẹ kó sọ oògùn lé hmm. ṣùgbọ́n bí oògùn báyìí lè ti dúró lórí àyà òun hmm. ah! Kàsálí ó ti rọ ẹrù rí kékeré <laughs> orí rẹ lọ̀gá sọ. So, ayé lè ta ní mọ́ṣẹ́ o òkùnkùn láyé ẹlẹ́dá mi má jẹ́ ń jì sí i àtòrí láyé ẹlẹ́dá mi má jẹ́ ó nà mí. ṣé o ti tán yín sí i mo ní ṣẹ́rẹ́ ti tán yín báyìí a ń sọ̀rọ̀ lọ́jọ́ yẹn pé kẹjọ́ bá gbọ́ ọlọ́sí ẹlọ́pàá ó tẹ̀ sí ọjà bá lọ́tọ́ ni bàbá mi àná. kí ló kó ṣàbẹ̀. ó ti kú o. <laughs> rẹ ni kó lọ lè kí káàbọ̀ṣà bàbá tó bí ọ ní kó káàbọ̀ṣà òyìnbá gbogbo ọ̀la bàbá kò rí báyìí àbíkú àgbáyé ọ̀yẹ́ mi o ó sì wo mi sùsù ọ̀gán lẹ́yìn ọ̀gán àkọ́bí ọmọ ọlọ́pàá náà wọ́n sì pa á mo lọ́ọ́ fọmọ ṣẹ́ṣu owó ni oníbẹ̀ẹ́kọ́ wọ́n ní ọ̀wá ọlọ́ọ̀lọ́ ọmọ ti wó mọ́ gbélé lásán o sùn jẹ. kọ́ríbọ̀. bàbá tó lè wù èmi náà ni ìyàwó kan ṣoṣo tí mo fẹ́ tó bímọ fún mi tẹ́mi pẹ̀lú rẹ̀ jọ ń gbé tó wá lè wù èmi náà kò fi mí lẹ̀ ni bàbá. gbẹ́nu rẹ lọ ọ ti pa àmọ́ gbọ́ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ sáwọn èèyàn kan wọ́n mọ̀ pé mo fọ̀ lọ́lọ́ńlọ́ èmi ọ̀fọ̀ lọ́lọ́ńlọ́ o ọwọ́ ara mi ni wọ́n fi ṣe dàjọ́ ọlọ́run olódùmarè ń lọ nídàjọ́ gbogbo wa ní ayé bíi èmi ló nídàjọ́ rẹ o ẹyìn díálé àbúrò rẹ ńkọ́. díọ̀lá ṣì wà sùkú. díọ̀lá wà sùkú. àríkẹ́ ó lè ti close. àtẹrù díọ̀lá àti tarí ìkẹ́ àti tiẹ̀ fúnra lára rẹ̀ ètò kéré àti ètò wù lọ́pàá lẹ̀ wọ́n mọ́ kọ́ wá fóòmù wọn ah. kọ́ bá tún sọ̀rọ̀ wọn ó gbé ọ ṣépè o èpè tí àtọ́ lórí rẹ ni ó gbé sí o èpè tí àtọ́ lórí rẹ ni wọ́n gbé ọṣẹ́ o kọ́ o fóòmù àwọn àbúrò rẹ pé tí ẹ bá ti kú oṣù kí mo tiẹ̀ wí tá a bá ti dọ́dọ̀ mi nísìn ọlọ́ọ̀rẹ́ dúró tiẹ̀ ní ṣùkú ọmọ kó wọn bọ̀ wálé ọ̀dọ̀ ìwọ gbogbo ọ̀la tó o bá lẹ́gbẹ̀rún obìnrin lẹ́gbẹ̀rún obìnrin bá wọ̀ báyìí lẹ́ẹ̀dẹ̀ẹ́ ọmọ mi ti kú ìlú. àṣẹ méje ó fẹ́ kí n bí àṣẹ pè mí. bàbá ẹ má kò jẹ́ káwọn ọmọ fi mí lẹ̀ dákun. ṣé ẹ rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àmúwọ́ ọlọ́ọ̀ni o kò sí ẹ̀dá kan tọ́gbọ́n tó o tá a bá sọ pé a rí àwa fi ń kẹ́kan irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀ ní sórí ibú o gbogbo nǹkan tó mí nínú nǹkan yín àtẹ̀yí tí ò mí ọlọ́run nígbà kankan lọ́wọ́ yín mọ́ o. ẹ bá jẹ́ àwa ọlọ́mọ ni àmúwọ́ ọlọ́run ni àmúwọ́ ọlọ́run ni àwa bẹ̀bẹ̀ tí ẹ̀rọ ìmọ̀ta ẹ̀kọ́ lọ torí iléèwé wọn tí ẹ̀bẹ̀ pé tọ́mọ ọba lọ iléèwé déédé iléèwé rẹ̀ máa ń sún sẹ́yìn àwa fẹ́ kí iléèwé àwọn ọmọ wọn sún sẹ́yìn la fi wá bẹ̀ ìkẹ́ káwọn ọmọ fún wa káwa máa tọ́jú wọn n tá a wá fún náà ẹ dákun ẹ dákun ẹ dákun. bàbá ẹ tàn ẹ ní tán àṣẹ ìtọ̀lẹ́mọ̀tọ̀ bàbá ẹ̀ ní tọmọ o àṣẹ eégún kan wà nílé wa tó bá bẹ̀rẹ̀ aṣọ ẹ̀ máa ń ṣẹ́kù ẹ̀ máa ṣẹ́kù sówó àṣẹ ẹ̀ máa ṣẹ́kù sọmọ àṣẹ ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọ ọ̀dẹ̀ yín mọ́ àṣẹ hmm. ẹ̀bẹ̀ la wá bẹ̀yìn ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ọmọ ọmọ lògo arúgbó. bẹ́ẹ̀ ni nítòótọ́ bẹ́ẹ̀ sí ń ráwọn ọmọ yìí òun ló múnú yín dùn ṣùgbọ́n tó dẹ̀ ń dún inú dẹ̀ rí a gbọ́dọ̀ kó kúrò lákàtà yín ṣùgbọ́n ẹ̀bẹ̀ tá à ń bẹ̀bẹ̀ ni wípé ẹ yọ̀ǹda ọmọ yìí fún wa ẹ má bínú sí mi o ní ìpè ẹ lè tọ́ wọn o ṣùgbọ́n kò ní í dàbí ọkàn bẹ́ẹ̀ lórúkọ ọlọ́run ni bàbá kejì á kó wọn lọ ṣùgbọ́n kíkó wọn tá a fẹ́ kó wọn lọ yìí èmi ni kẹ́ fà wọ́n lé lọ́wọ́ bólúwa ti ń bẹ tẹ̀mí ẹ̀ sì ń bẹ bàbá wàá ṣàbùtù àmójútó wọn ìjọba bàbá. ẹ̀ǹdé ẹ̀ǹdé ẹ̀ǹdé ẹ̀ǹdé ẹ̀ǹdé eléyìí tẹ́ gbọ̀gbọ̀. àmọ́ sórí ìpinnu mi hmm. tèmi ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí èmi ò ní fún ọmọ ìlẹ́ o ah, ẹ bá ọmọ ọmọ mi ní à ẹdí ẹ ìsáàkú ká dẹyin rẹ nù àbísọ àdáàbí bí ẹ ti pa ń lọmọ ewé ni à wọn ò pa ni ń dà láàrin wa yìí ó ń dà tó jókòó tí à ń bọ̀ sí ti á kú báyìí ṣé kí nǹkan ọmọ ọlẹ̀ kẹtún lọ rè pa àwọn òyìn wọn. ọlọ́run ní jẹ́ o. kò sí tó máa ṣe wọ́n bàbá ẹjọ́ ní ọlọ́run ẹjọ́ lórí ọlọ́run láti gbẹ̀yìn. àwọn ọmọ yìí ẹ yọ̀ǹda wọn fún wa káwa náà lè máa lọ tọ́jú wọn tó tí wọ́n bá wà lọ́dọ̀ bàbá wọn ara bàbá wọn náà yá. mo gbọ́ tẹ̀yìn ẹ jókòó ìyá mi ìyá mi jókòó mo gbọ́ tí kọ́gàn bàbá wọn ò bá balẹ̀ kọ́ mọ́ balẹ̀ inú fún àyàfú lèmi náà wá. gbogbo atótónu tí gbogbo yín kúkú ń wí mo gbọ́ etí mi ò di Matthew oníkà ọmọ ilẹ̀. bẹ́ẹ̀ <laughs> nǹkan èsì ọmọ ọmọ mi o. sí tí ó ṣe wọn. Hmm. Matthew Baba, èsì ẹ o. Baba, èmi kọ́ lẹ fẹ́ kó wọn fún ẹ já kó wọn lé ọlọ́run lọ́wọ́ kẹ́yìn náà sì máa fàdúrà tì wá lẹ́yìn. àwùwá a ò rí a ò sùn a ò gbé àwa ò mọ bí ó lọ o àwa ò mọ bí ìyàwó ọ̀gá wa lọ. ẹ̀yin ẹ má sì ní lọ síta ṣé ọ̀rá tàǹkẹ́ padà sílé ṣùgbọ́n. bàbá yín à ń bá wọn sọ̀rọ̀ nínú ilé ṣe náà kàn ń forí dá mi lóhùn orí náà fi ń dá mi lóhùn wọn sọ̀rọ̀ díọ́lá ìwọ ni mo fẹ́ bá sọ ọ̀rọ̀ o ṣùgbọ́n ìgbà wo gan-an ló ń padà lọ sí school nìkan. máa ń padà sí ti monday títí Monday. mo ní test ní ọjọ́ Tuesday mo kàn sáré wá lẹ́nu. ìyẹn náà ìyẹn náà wà ok mo bẹ̀ ẹ́ nítorí Ọlọ́run má lọ kó ẹgbẹ́kẹ́gbẹ́ ní school tó bá dẹ̀ nídìí nǹkan tó bá ti bá dáàdì yín sọ tí wọ́n bá tètè dá ẹ lóhùn ọ̀rọ̀ tó bá ní pé owó pọ̀ lọ́wọ́ àwọn pè mí tètè pè mí kó sọ fún mi o màá ṣe fún ẹ jọ nítorí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ ẹ́ o má lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ má hùwà kíwà o jọ ṣàánú mi o. <laughs> so déwálé ọ̀rọ̀ ni jọ̀ọ́ nítorí ọlọ́run bá mi fojú tó àbúrò ẹ̀ dáadáa ṣùgbọ́n dáàdì yín náà òun bá wọn sọ̀rọ̀ nínú ilé orí náà kàn fi ń dá mi lóhùn ẹ́ orí náà fi ń dá mi lóhùn. mọ̀mí ṣe nǹkan tó ṣẹlẹ̀ kò yí sí àwọn náà ń ṣe bí ọmọkùnrin mi. ẹ àmọ́ kò ṣẹlẹ̀ rí. Ah, ah. ṣé wàá fẹ́ máa kẹ́yìn sí ni jọ̀ọ́ nítorí ọmọ ikẹ́ mi gan mi lọ́kàn mo kàn ń mú mọ́ra ni o torí ọlọ́run mo fi bẹ́ẹ̀ o jẹ́ kí n máa lè bá mi gbé báàgì jọ̀ọ́ bá mi tẹ̀kẹ̀ wọn o tó gbọ́. ṣé kí ti fẹ́ mọ lọ ni mo rò pé ẹ fẹ́ fara ìwà díẹ̀ ni mo. èmi náà rí lè sílẹ̀ tó yẹn. Ah, mo ti yà yín jẹ. so bá mi mójútó wọn jọ ń torí Ọlọ́run o ti ẹ owó gbàmù àfi múwámúwá ó fi ṣí ẹ ni pẹ̀lú gbogbo nǹkan tó wà lẹ́yìn. ó tún fẹ́ mọ tọrọ owó eléré ibú ẹ wo bíọ́lá ẹ dákun èmi náà ṣe bí ìyá àti bàbá fún yín. sílífà attachment ah, ah. ṣé wọ́n sọ fún ẹ pé ikú ìyàwó ọ̀gá ọ̀gá wáyà ni. Ah, bọ́dá ẹ tẹ fóònù iná ṣàbọ̀dá mi kí tẹ sàn kọ́tọ́kọ́ wá school lánàá o shut up o n disturb me. ẹ tiẹ̀ jẹ́ kí n sọnù ẹ mo understand the mass yẹn. ó ṣàlàyé pé mò ń mò ń chat lọ́wọ́. ẹ ṣé mo wá lè ṣàlàyé fún yín ni. o disturb me. ah títí àríkẹ́ ṣé máa mú kówó drink. ǹjẹ́ rí i ǹjẹ́ rí i. àkókò mọ̀ bóyá bọ̀dà déwálé máa mú drink o torí oúnjẹ ta set dáhìn fún yín látàárọ̀ ẹ̀ kúkú jẹ ah, ṣé máa mú drink. Mm kò ṣe pé mi fẹ́ jẹ oúnjẹ tó wà lórí dání but um, mo chat lọ́wọ́ ni tí n bá chat mo máa lọ jẹ. yín àti fóònù ìṣá mo ṣọ̀pọ̀ orí Instagram lẹ́wà bẹ́ẹ̀ yẹn. no i'm actually orí WhatsApp ni wọn. orí WhatsApp the same thing náà ni àwọn ọmọ sisi náà kọ ah. ẹ ṣàrọra. Oh, obìnrin ìkẹ èmi àti obìnrin lọ́wọ́ ẹ̀. ọkùnrin wálé ọ̀rọ̀ kan máa wà sí mo fẹ́ bá yín dé ṣe rí dáàdì fẹ́ jù mí sùn inú mi ò dẹ̀ jù. kí ló ní mo ṣe. ṣe ń dáàdì sọ pé ẹ̀ ń refuse láti bá wọn ṣiṣẹ́ ní kọ́ńpìnì rẹ̀ ẹni ẹ sọ pé rọ ẹ wà interested kó dànù àbí kó dà ẹ́ tẹ́yìn bá sọ pé èèyàn ò fẹ́ bá bàbá yín ṣiṣẹ́ ṣáwọn aráàta ni wọ́n fẹ́ bá wọn ṣe dáadáa ni. Um, actually kò ń ṣe pé mi ò fẹ́ bá dáàdì ṣiṣẹ́ ní company but mo wò pé ìgbà tí mo ti ṣetán ní institution understand ó yẹ kí n lọ síta kí n bá other companies ṣiṣẹ́ ṣe understand màá lè learn one or two things kí n tó wá run company dáàdì. kí ni èyí tẹ́ pé ẹ̀yin gangan lẹ́nu nǹkan kí lẹ́ ń lọ ta fún gbogbo àwọn tó ń bá dáàdi ṣe wọn lọ́wọ́ experience now ẹ̀yin máa kọ́gbọ́n lára gbogbo wọn ní tẹ́ máa fi mọ̀ dáadáa kí lẹ́ ń sọ yìí ọ oh, ẹ̀mí eh, ò fẹ́ gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn inú dájú ò dùn ṣe rí èmi dẹ̀ ti promise wọn lálẹ́ àná bàtọ́ ń bá mi sọ pé màá bá yín sọ́bẹ̀ ẹ̀ máa gbọ́ ṣe gbọ́ tó bá ti dé lálẹ́ èmi á bá wọn sọ pé mo ti bá yín sọ ọ ẹ ti gbọ́ ọ ìyẹn ń kọ́. anyway um, màá màá rò màá dẹ̀ rò dáadáa. ẹ tí wọ́n máa rò ni ẹ máa resume jọ monday kí lẹ́ ń sọ. ok mo ti gbọ́. ẹ ṣe àwa ń bọ̀. ẹ lè fi fóònù yín lèmi bá yín sọ̀rọ̀ ẹ̀ dáadáa. ẹ lọ jọ aláìkó jẹ tutù. mo ti gbọ́. sẹ́ni mo nílò ọ̀rọ̀ pé sọ fún mi ni ó ti sọ fún mi bẹ́ẹ̀ mi ó sùn sọ fún sùn sọ fún fún mi sọ fún sùn by this time pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn lọ sí pé lọ pẹ sọ fún wọn sí géètì mi lọ pẹ sọ fún wọn pẹ. ọ̀gá lọ sí géètì mi máa bẹ́ẹ̀. ọ̀gá ohun tí mo bẹ̀rẹ̀ yọ mí lẹ́nu ẹ wo obìnrin bí mo ti lò tán bí mo kò ní ìjẹ́ sọ́ọ̀sì mi bí mo kò ní ìjẹ́ sọ́ọ̀sì mi. mọ̀nà dá lọ sí kì í lọ sí géètì lọ sí géètì pẹ̀lẹ́. Eh, dókítà ẹ pẹ̀lẹ́ sá ẹ ṣe mr martin ẹ̀yin gẹ́gẹ́ bí àyẹ̀wò tó wà lọ́wọ́ mi yìí ẹ má yẹ kí n tọ́ yìí. the result of this test it shows there is nothing wrong with madam kò sí nǹkan tó ń ṣe madam gẹ́gẹ́ a èsì so ṣẹ́rí gbogbo test tí a kàn ṣe ta ní láti ṣe láti calm down temperature wọn so after that ká ní pé ọ̀kan ṣe wọ́n nípa test la máa mọ what test to do test jẹ́ kó yé mi kí madam wà òkè. doctor kò sí nǹkan tó ń ṣe madam tẹ̀dẹ̀ rí condition tí mo gbé débi bóyá ó fẹ́ kú bóyá ó fẹ́ yè kò sẹ́ni tó mọ̀ nígbà tí mo gbé débi ẹ̀rẹ̀ ní kò sí tó ń ṣe tó wá pretend fún mi ni doctor. but ó yẹ kí ẹ mọ̀ pé as a professional doctor àkànlé ah, ẹ lè gbéyàn dé kàdébẹ̀ sí ní treat just like that. ẹ ẹ doctor ẹyẹ mọ fún ayin wàhálà ẹ mọ̀ pé inú mi mọ̀ ń dùn fún àwọn professional doctor tí máa bá pàdé báyìí iṣẹ́ yẹn ó yé yín àbí bẹ́ẹ̀ kọ́ ẹ mọ̀ iṣẹ́ yín dáadáa kò sí nǹkan tó ń ṣe ìyàwó ọ̀rẹ́ mi. gẹ́gẹ́ bí èsì àyẹ̀wò mi. doctor sọ pé kò sí nǹkan tó ń ṣe ìyàwó ẹ̀ ó sọ fún bàbá doctor dání àbí tẹ́ tí wọ́n kọ́ ni wọ́n ní kò sí nǹkan tó ń ṣe kó o jẹ́ ká gbé kúrò ká máa gbé lọ ká máa another step ká máa gbé nípa ẹ̀. Matthew kí ló ń sọ lẹ́nu ọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí. ọ̀rọ̀ gidi tó dá mi lójú tí mo gbọ́ dáadáa tó yé mi ni mo ń sọ. èyí ò gbádùn. tẹ́ńgbọ́n dọ́kọ̀ ọ̀rọ̀ yẹn ti yé mi o ṣe ọ̀dà sáà ó ti yé mi ò ní láti bá mi fà rárá o ti gbọ́ ṣùgbọ́n ọmọ ìgbé Yorùbá máa ń pòye kan o. Yorùbá ní àgbẹ̀ ló ń kọbè àgbẹ̀ ló ń gbésù ṣùgbọ́n lọ́wọ́ ọba tó wà lókè ló mú súta. ó ti yé mi dọ́tọ̀ èyàn mọ̀ ṣe wàhálà mọ́ rárá rárá ẹ ti gbọ́ ó ti yé mi. máa ti ẹ máa ti ẹ ó yé mi ó yé ẹ. mo ló ọ̀rẹ́ tó yọ sí sí mi ò fẹ́ rí wọn mo sọ yọ síta lábàá wọn ni a máa gbọ́ wọn lọ. Mr. Watson ẹ get me right ó yé yín ó yé wọn nǹkan tí mò ń sọ ni pé madam wà òkè a lè discharge wọn ẹni tàbí ọ̀nà ẹ̀. ẹ mọ̀ làágùn jìnnà. kò lè yé yín ó ti yé mi ó ti yé òun náà ẹ kí ni àti ẹ ti wà tí wọ́n ti pẹ́ mi. kí ló yé náà. wọ́n mi mẹ́jà pariwo kí ló yé. mẹ́jà pariwo mi o. mo lọ sí ìdàlọ́wọ́ kò sí tí mi kò sí tí mi lè ṣe gbádùn ẹ o yé mi ó mọ̀ pé bó lọ fà fún bàbá àtìyẹ torí bó ṣe fẹ́ nìyẹn. Ah, ah. dókítà mo ń gbọ́dọ̀ yín jàre eh, eh, mo ń gbọ́dọ̀ yín. ẹ má jẹ́ kí n tán yín. sí ó dẹ̀ mẹ́rin go trust mi mọ́ wọ́n ṣe wáyé kódà kéèyàn jẹ nǹkan kí inú máa dùn tàbá ṣe test fún ó máa gbé jáde ni since tí o dẹ̀ ti gbé anything jáde it means she is okay káàdé lè máa fi oògùn làpálàpá ká máa fi wo ètè. God bless you tí wọ́n fẹ́ pẹ́ lẹ́nu yín nìyẹn àwọn dókítà kan wọ olè ní wọn wọn máa tẹ̀bà tó pọ́n rí pé wọ́n wà lọ́wọ́ ẹ̀ wọ́n á tẹ̀bà tó wọ́ ọwọ́ ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí gba owó lọ́wọ́ ẹ̀ ni ṣùgbọ́n tí wọ́n fẹ́ kẹ́yìn mọ̀ wípé ẹ fọkàn yín balẹ̀ ẹ ti gbọ́ ó ti yé mi ó ti yé ọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ ṣe pè mí lórí fóònù mi ò gbọ́ nǹkan tẹ́ ẹ sọ dáadáa reason yẹn tí mo fi ń bọ̀ láti hospital pé kí n ṣàlẹ́ wá rí yín. ọlọ́run ò ní jẹ́ ọgbọ́n ọlọ́run ò ní jẹ́ ọgbọ́n. kí ló dé màdà. bẹ́ẹ̀ ni jẹ́ kí n sọ kinní kan fún ọ a ti mọ irú yín o irú olówó yín a ti mọ̀ yín bẹ́ẹ̀ bá lu aya yín ẹ lọ wọn yín ọmọ tèmi ò wá ṣe ń lọ o nítorí pé ẹ bá ti fẹ́ tún owó yín ṣe tẹ́ ẹ bá ti fẹ́ yí owó yín padà ìyàwó lẹ. jacob ẹ̀rọ ọlọ́run ló mẹ́lẹ̀ yìí wá ẹ̀ ní sòótọ́ ẹ̀ matthew mo kọ́ ṣe bẹ́yìí méjèèjì ni àmọ́ mo di níṣẹ́ pé ọ yàtọ̀ sọ wárò náà gan-an lára <laughs> èbó sọ̀rọ̀ ó bòwe. When it's time to sue, the floor is going to lie. Bó bá tásìkò tútù, furor là. Ọ̀rọ̀ wa délẹ̀ báyìí á sọ. Pópóọlá, èmi ò ní parọ́ tàn ọ́. Pópóọlá, bó bá ní nǹkan kan tó o bá ń ṣe, tí ń fa gbogbo eléyìí mọ́ ọ lọ́wọ́ tí ń jẹ́ gbogbo èèyàn máa sọ̀rọ̀ báyìí sí ọ torí ẹlòmíín sọ débi pé ó dàbíi pé Eh, àbúrò wa ó jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ hmm. èmi ti ń sọ pé ọmọ ò jábọ́ lẹ́yìn àmọ̀pérí tó jẹ́ ìyá tiẹ̀ ọmọ ò jábọ́ lẹ́yìn rẹ̀ ló mọ ibi tí ti tẹ̀ tó ti ara rẹ̀ dé tó fi di pọ́bìn wa ń kú mọ́ lórí bí àtùpà. òun ló mọ ibi títí ń kó o jọ mo jẹun ọkọ mo jẹun àdáhùn ẹ sọ ọ̀rọ̀ síbi ọ̀rọ̀ bá wà kèsì bá ẹ máa pẹ ọ̀rọ̀ kọ̀bá ẹ máa pẹ ọ̀rọ̀ kọ̀bá ẹ máa pẹ ọ̀rọ̀ kọ̀bá kò o. wo ọ bí yóò máa ta la torí àní fẹ́ jẹ́ aṣọ àwọn kan wà nù mọ̀lẹ́bí tó ti bí wọn ò bá rí ní jẹun bí wọn ò bá rí ọwọ́ ò mí bí wọn ò bá rí bàbá màá ní wọn jẹ́ kó tèmi èmi máa dànù lórí. ẹ ń dànù ẹ ń dànù àwọn rọ́ọ̀sì mo rántí ẹ mo rántí rọ́ọ̀sì ìrọ́ọ̀sì lẹ́gbàá bàbá mi ìrọ́ọ̀sì kódà ẹjẹ́ abẹ́rù ọlọ́run kódà kódà. ẹgbẹ́ tí jẹkújẹ sọ bàbá yìí dà. ẹyìn ẹsẹ sùn. ẹgbẹ́ tí jẹkújẹ sọ bàbá yìí dà. ẹ̀rí àtòjì òdò gbọ́n mọ́ what man sọ the don dead man wife ntí èdè òdò gbọ́n o. ẹgbẹ́ mi ẹ̀ ní sùúrù ọ̀rẹ́ mi wọnú gbọ́ torí ẹ̀ mo ṣe pé àwọn bàbá jẹ́wọ́ fún mi jẹ́ ń fún mi jẹ́wọ́ fún mi ó sàmọ́ṣẹ́ tèmi bàbá ilẹ̀ lèmi ń tà ẹ jẹ́ kí wọ́n mọ ohun tí wọ́n ṣe tó wọ́n. má dọ̀ wálẹ̀ yọ sọ wo wo sórí táwa sọ fún ọ táwa sọ fún ọ matthew rèé ọ̀rẹ́ rẹ emere ẹ̀gbọ́n rẹ jẹ́wọ́ fún wa gbogbo tá bá sọ ní lónìí anything that ẹ mọ́tà kọ̀ọ̀bá heaven don see gbogbo tó ló bá dé ọ̀rọ̀ òní rí jẹ́ kí ọ̀rọ̀ yìí ká sọ ní bí bẹ́ẹ̀ kọ́ kòkòkòkòkò ẹ bá bí wọn méjèèjì léèrè bí wọn jọ sinra sí. máa tẹ àmọ̀tẹ́ lẹ́yìn. matthew ó mà ṣe o káti ẹ̀ ní àwọn fámìlì mi wọn kàwé tí wọn dẹ̀ understand mi dáadáa ìwọ matthew tá a jọ bẹ̀rẹ̀ tó o dẹ̀ mọ bí mo ṣe rí owó tí mò ń ná anyway ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ṣe. wọ́n. ó dùn ọ dùn ọ́ èmi ó sọ òótọ́ ọ̀rọ̀ o sọ ụtọ ọ̀rọ̀ ti tèmi ní àwọn kan bẹ ní tí wọn ò ụtọ sòótọ́ àmọ́ wọ́n ní bẹ́lẹ́nu rúrùn báyìí e, yóò aláàánú rọrùn kí ọ dà wọ́n ọ̀la àyà ni ẹlẹ́nu rúrùn kí ọ dà lẹ́jọ́ ẹjá máa bẹ̀rù ọlọ́run pẹ̀lú gbogbo nǹkan tá a bá ń sọ kódà ẹjá bẹ̀rù ọlọ́run. Ah! ntẹ́mi ó sọ fún ọ̀rẹ́ Pópóọlá èmi ò sí mi báyìí o kóde etí rẹ di ni bóyá ó sì ń gbọ́ bóyá owó ló di ọ létí àká máa sọ̀rọ̀ kan bọ́ọ̀ bá rí lọ́wọ́ amání ọ̀rí Mr. Renew ní lọ yìí Mr. Renew ní lọ ẹ ẹsẹ sùúrù kí ni wọn pè ní renew renew renew. àbí. ìtumọ̀ renew ìtumọ̀ renew ni pé ìfi ìfi òmìnira ń fẹ́ kí owó rẹ̀. ara ah! ah! tàwọn ah! bàbá rẹ̀ abẹ́rẹ́ orógún ọlá. sọ́lá mi jẹ́ mi èmi yára dayọ̀ o. torí wọ́n ti sọ wọ́n ní ọba ti bẹ̀ẹ̀ sí ní mú tọ́ ọmọ àyà rẹ táyà tó tó rí tọ́ọ̀mù mọ́ ọ̀nà wọn máwọn èèyàn tó ọ o lè mẹ́mi o o lè mẹ́mi o mo ni ọ̀la làámú ọdún tó tó dẹ́rẹ́ ọ̀nà tá ọ jáwọ́ fún àwọn èèyàn kí wọ́n wọ́n yẹra fún ọ. torí wọ́n bá bọ́ bọ́ sí tèmi bọ́ sí tèmi bọ́ bá ju táwọn obìnrin rẹ bọ́ bá pín bẹ́yìn ọba yẹra fún ọ ju torú ẹ̀ náà. ẹ ṣe sùúrù ẹ gbé sí ọ̀rọ̀ yìí ẹ ṣe sùúrù ẹ wá. aṣájọ ń jẹ ni bọ̀dù tó bá tún di ìyípadà rẹ̀ á ṣàtúntò ọ̀ràn náà. ọlọ́run ó kọ̀ yín ìyípadà gan-an lẹ́yìn ògbé kọ́rùn lẹ́ẹ̀mọ̀ ṣe èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún. ó ti jẹ́ ọ ti mú ọ ní bó tọ́ sọ àánú ẹ̀ ẹ wá ẹ lọ bàbá ẹ lọ lọ ẹ mọ pa bàbá múni ẹ mọ lọ bàbá má tu bàbá múni ẹ mọ lọ. ẹ ẹ fiẹlẹ ẹ fiẹlẹ ẹ jẹ mọ ọ̀rọ̀ yìí ẹ jẹ bàbá má lọ ẹ fiẹlẹ. ebi ebi sẹ ẹ àwọn àwọn àwọn àfẹyàn sẹ bọ wọ. ẹ jẹ ẹ fiẹlẹ ẹ fiẹlẹ ẹ fiẹlẹ sẹtiri sẹti sẹti wọn sọ wọn lẹ amúnibú ni ẹran bí yẹ ni o. àwọn ibi ya fọdọjú ọtọ rẹ fọdọ sọtá ibi tọrọ wa dé yìí sọ́tà bàbá tí mo pè lábúlé ọ̀tún wọn olówó náà ti parí àbàbá ló bí ẹlẹ́bí ló bí mi lò gbọ́n tí mo sọ fífò nílẹ̀ ṣe sùúrù náà wá fẹ́ kí ni pọ́blẹ́mù ẹ̀ á ah, ah, ṣe kí n máa lọ kí n máa lọ. yes yes mo wá kẹrin sílẹ̀ èmi ni mo fóònù wá ìrìkìrì oh my god oníkóhùn fóònù wa kí ló ṣe é sí. hello hello chief hello ọ̀rẹ́ mi. dókítà ìjọ torí ọlọ́run ẹ̀ ṣàánú mi èèyàn mẹ́ẹ̀ká tó pàdánù ọ̀rẹ́ mi ní kọ́ndíṣọ̀ yìí kò yé mi dókítà. ọlọ́run ti gba gbogbo ẹ̀yìn chief wọn kàn ní ṣọ́ọ̀kì ni látàrí kọ́ọ̀tẹ̀ ni wọ́n receive but nígbà tí mo bí wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní pé wọ́n pe àwọn pé ọmọ wọn kan ṣaláìsí ní school. eré ìgbà tó fẹ́ receive gan ẹ̀ mo wà ń bẹ̀ right ọmọ kan ló pè ìgbà tó pè ó sọ fún gbọmọ ẹ but mo dẹ̀ ń tẹ́ láti gba fóònù yẹn lọ́wọ́ ẹ̀ kí n receive kọ́ yẹn kó gbà tó yẹ bẹ́yẹn sóhun kan tó ṣẹlẹ̀ nìyẹn. dókítà ká má tiẹ̀ fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ hmm. kí wàá lẹ fẹ́ ká ṣe gangan báyìí. ara tí wọ́n ti wọ́n ti balẹ̀ ọkọ ní láti wà lọ́dọ̀ dìbí ọ̀la torí ìfúnpá wọn ga wọn ní high blood hmm. Hmm. so i dey think between um, uh, tomorrow morning wọ́n máa wà okay ṣùgbọ́n yìí náà wà ní iṣẹ́ kan tẹ̀ ní láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó súnmọ́ wọn ẹ ní láti máa súnmọ́ wọn rere as in kí ẹ máa bá wọn sọ̀rọ̀ kó máa ronú ipò tí wọ́n wà yìí pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ sí wọn yẹn the more tó bá fi ronú ni ìfúnpá tí wọn náà máa ga sí tó bá dẹ̀ ń ga ó ṣe é ṣe ká má lè control ẹ̀ mọ́ hmm. so kí nǹkan tó dáńsì kó wá padà wá tó wá bàjẹ́ látàrí nǹkan tó ti bàjẹ́ tẹ́lẹ̀. kò tiẹ̀ ní bàjẹ́ látàrí so n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ hmm. ṣé báwo dẹ̀ ni ọmọ wọn tó ṣaláìsí báwo ni. Eh, ẹ wo ètè ètè káyọ àṣàbà àdúrà nìkan máa mi gbà àti pé àwọn ètò yìí tètè máa mi ṣe fún kọ́lọ́hún pa kó fún lára ọlọ́run ti gbogbo lórí ti gbọ́ dókítọ̀ mo tún fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́sọ tẹ́ni kí n mọ́ jìnnà sí yẹn rárá irú àwọn oúnjẹ wo ló lè mọ jẹ àti pàápàá tó yẹ pé ó máa lè jẹ́ kí gbogbo ìfúnpá ẹ̀ tó ga yẹn láfi tètè wálẹ̀ èmi fẹ́ lùsọ̀ ọ̀rẹ́ mi dókítọ̀ ẹgbà mi jọ. sí oògùn ni wọ́n need a dẹ̀ ti prescribe àwọn oògùn tí wọ́n máa lò àwọn kan wà tá a máa fún wọn láti bí àwọn tí a bá fún wọn láti wọ́n máa lọ gẹ̀ẹ́tì ẹ̀ nǹkan tẹ̀yìn kan máa ṣe ni pé because ẹ̀yin náà ní ìṣẹ̀tàn láti ṣe fún wọn now kọjá máa ṣe ni pé oògùn tá a bá fún wọn àti tí wọ́n bá gẹ̀jì fún wọn ẹni láti máa rí pé wọ́n ń lò déédéé bá a ṣe sọ tẹ́yìn ò bá sí pẹ̀lú wọn bí àwọn tọ́jọ́ ń gbélé bí àwọn ọmọdé àbáwọn ọmọ tó bá wà lé kó máa mójútó àwọn oògùn yẹn tó bá ti ń lò déédéé within two days wọ́n ti wà ókè ìfúnpá ga nǹkan kiri náà ni. dókítà bẹ́ẹ̀ yìí máa ń wí nìyẹn kí yóò kéèyàn kú lẹ́gbẹ̀ẹ́ yín báyìí ẹ máa sọ pé ẹ mọ̀ wọ̀rí ó yìí máa wà láìsí. ọ̀rọ̀ oúnjẹ yín dókítà lójú. ẹsẹ̀ rẹ̀ jẹ́ o mọ̀rọ̀ rẹ̀ àmọ́ múra sí i nítorí ẹ̀yọ̀ kan póró ṣoṣo tó kúnú ọmọ rẹ lọ́wọ́ ṣàdúró eléyìí tán ó gbúrò gbọ́ mọ́ palù fún ọmọ ọjọ́ ṣé èèyàn kù lẹ́ẹ̀dẹ̀ yìí ẹ gbèlé gbọ́ ọgbàdúró mi ọmọ ọmọ tèmi lọ́ọ̀ múlẹ̀ yọ kọ̀ọ̀kan yìí lórí ìpè kan ṣoṣo tiẹ̀ èmi kan ṣoṣo péré ló kú lọ́dọ̀ ọ̀jẹ̀ ọgbàdùn mi tó tọ́gbọ́ mo ní nkìlọ̀ fún ọ ni. wà máyì lọ sọmọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń fún ọ ní ọ̀wọ̀ o lọ́wọ́ lórí tó wá sanwó ọmọkùnrin ẹ̀dẹ̀ ni kò sí kankan tí wọ́n wọ́n. aṣọ ìṣẹ̀jọ bẹ̀rẹ̀ ni lẹ́mi àti ẹ wo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni one by one lẹ́mọ̀ máa fi mo ti sọ fún yín o ẹ̀ tí ì rí nǹkan kan tọmọ rẹ lọkàn ìmí ìtún bọ. èmi ló lérí sí. wọ́n ní ìmí ìtún bọ̀. lẹ́mi. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ah, èmi ló lérí sí. kí ló ṣe. alẹ́ tó dáwọ́lé tó ń ṣe yìí eh, ipá rẹ̀ ọ̀ka. ipá mi ká ipá mi ká ipá mi ká <laughs> ipá mi ká. wo mi ebo bí mi lẹ́yìn ọmọ tó kú yìí ìmí ìwà ìwọ gángan sì ń sẹ́mi lọ. <laughs> sí. oògùn rò gbọ́ èmi là ń bá lérí. bẹ́ẹ̀ni. ọmọdé rẹ̀ búrò kó o bójú ẹ̀yìn òjò kọ́ lolúwẹ́rẹ́ pa ni ṣáyà rẹ̀ gbé ní tó ń ṣe yìí. irọ́ lọ pa orí mi gbé àyà mi gbà á bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ní sunday bẹ́ẹ̀ ni mo sọ. bí kú ló lóko ni o bí pàkúté ni o àjọ ń bẹ lẹ́yìn. kò ní í kọ́ ṣe kí ni dáadáa rẹ bá dà wọ́n ní kí ni yẹ kí ni rẹ bá dà wọ́n kò sí ní ọdẹ ìkádì méjì nìyẹn ṣe gbọ́ fìjà fọlọ́hún jà. yóò dà ó ní dààmú àwọn tó ṣe àkàlẹ̀ ò ní padà lẹ́yìn. ìwà tí mo wá yìí mo wá bẹ̀ ọ́ ni o ò dáríjì mi torí mo ṣẹ̀ ọ́ ìwọ nìkan sì kí mo ṣe àwọn tó ṣe àkàlẹ̀ tàbí gbogbo wa kalẹ̀ àwọn ni mo ṣe tèmi wá kó wá dáríjì mi nípa bí mo ṣe bínú lọ níjọ́ òní o gbọ́ mo ṣe ọ́ torí mo rí pé èmi náà mo kù ń bàbá gbogbo yín ṣé mo wàá dúró báyìí kọ́rọ̀ ó sì wàá dàrú kí n sì wàá máa bínú lọ bó ni ń lọ mo délé mo sunrun kàkà mo rora mi wò pé pé kí mo ṣe yìí kí la mọ̀ jíṣẹ́ fún àwọn tá a bá tí tí wọ́n tí wọ́n wà lọ́hùn bàbá dọ́dọ̀ wọn mà wá lọ́rọ̀ fẹ́ dojúrú fọ́mọ wa mo wá mo wá sá ìdí rẹ̀ tí mo fi wá bá ọ kó o dáríjì mi. mo bẹ̀ ọ́ ta mo bẹ̀ ọ́. bẹ́ẹ̀ ni bàbá ẹ má ṣe yẹn ah, kí ló dé mo ṣe ọ́ ni mo fẹ́ kó o dáríjì mi sọ̀rọ̀ tó o ti dáríjì ẹ wò ó because mo understand feeling yín lọ́jọ́ yẹn ẹ̀yin lẹ́yìn ò kàn fẹ́ try láti understand me. Okay, ẹ jẹ́ kí n bi yín ní nǹkan kan bàbá ǹjẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe bínú lọ tán lọ́jọ́ yẹn tí mo mọ̀ pé ẹ̀dẹ̀ ti gbọ́ ṣé mọ̀ pé the next call ti máa rè sí o ọjọ́ yẹn náà tún sọ pé ọmọ mi kò fún gbogbo tí mo rí náà nù tí mi padà wá ọ̀pọ̀ gbogbo ẹ̀ mòrò papọ̀ mọ́ra wọn tí mi wá bọ̀ ẹ̀ dákun. ṣé wàá rí ẹjẹ kí n sọ fún bàbá gbogbo tó ń ṣẹlẹ̀ sí mi I know nothing about it ìyàwó méjì kú mọ́ mi lórí ọmọ mi tún kú ṣé rí gbogbo tó ń ṣẹlẹ̀ sí mi I know nothing about it mi ò mọ nǹkan kan bàbá mi ò mọ anything ìyàwó méjì ọmọ mi tó tẹ̀lé ẹ̀dẹ̀ lérò pé mo lè mọ̀ ń pa ìkínú mi dùn kódà èmi fúnra mi ti rò débi wípé instead tí ìyàwó ń kú tọmọ tó ń kú tèmi fúnra mi bá kú ṣe kò bẹ́tà ni bàbá kí ni mo dúró ṣe ẹ́ ẹ̀yin fámílì ò gbà mí gbọ́ ọ̀rẹ́ mi tá a jọ dìde láti kékeré kò trust mi mọ́ kí ni mo fẹ́ dára ló máa sọ ń pa mi bàbá ti sú mi àtúnṣe wà lórí ìkíni kan èmi rẹ̀ lájòkó yìí ẹnìkan ò rán mi wá o àwọn alájọbí wọn rán mi wá àjọbí àwọn bàbá wa àwọn tó ti àkàlẹ̀ ni wọ́n rán mi pé kí n ṣe àtúnṣe yìí lórí pé ìwọ jẹ́wọ́ fèmí Mm, mm, mm, farabalẹ̀ n ò ní rò fẹ́ni kankan ọ̀gbọ́ wo ọ̀rọ̀ ilé rẹ àmàwò máa rò ló dà o ọ̀gbọ́ báyìí àní sọ fẹ́ni kankan sọ̀rọ̀ àwọn míì wà bí wọ́n bá ṣe irú nǹkan báwọn ìfúnyàn wọn ò ní sọ gbogbo tí ọmọ gbẹ̀yìn rẹ wọn ò ní sọ àmọ́ bó bá wá délẹ̀ tán tó bá dà báyìí fíyàn kan fíyàn kan ẹ àwa láwa máa bá a sì ṣe àtúnṣe sí wo jẹ́wọ́ fíìmù kí ni n ti ń ṣẹlẹ̀ èmi ni aṣọ́fún. aṣàtúnṣe ẹnìkan ò sì ní gbọ́ mo búra fún ọ ẹnìkan ò ní. ó yà mí lẹ́nu pé ẹ̀tàn bíi lè mi. Ah. Ah, so definitely gbogbo ohun tí mò ń sọ bàbá ẹ tún gbà mí gbọ́ náà yet ẹ sì ń bìlì pé mo mọ anything nípa tó ń ṣẹlẹ̀ sí mi kí lẹ tó fẹ́ kí n ṣe ẹ wò náà látìgbà tí dáàdi mi ti kú ṣé bẹ́ẹ̀ yìí lẹ kù gẹ́gẹ́ bíi bàbá fún mi ṣé mo wá lè máa ṣe kankan kí n máa fi pamọ́ fún yín ni àní mi ò mọ anything nípa tó ń ṣẹlẹ̀ ẹ́ tẹ̀yìn bá dẹ̀ wá rí ń pẹ́ mọ́bì kan tí ẹ lè lọ ẹ go ahead ẹ lọ síbẹ̀ tó bá jẹ́ owó máa fún yín ọ̀dà mo gbọ́ tọ̀ yìí báyìí ló padà sí bọ́ọ̀rù bá ń báyìí ojú olójú náà yóò wá fojú tọ̀ jẹ́ ká fẹsẹ̀ ilé tọ̀ ọ̀pọ̀ ká jáde lọ ká lọ fẹsẹ̀ ilé ká ìtọ̀ hmm? eh, hmm? láti kékeré mi lẹ ti mọ̀ mi ẹ mọ̀ pé tí mo èètì jù lé ayé mi lẹ tó ń sọ yìí kí n tẹ̀lé yín lọ ilé babaláwo ilé aláàfáà tàbí any other places I can't do it and I will never do it in my life mi ò lè ṣe bàbá i can't do it but torí ẹ̀ ni mo fi sọ lẹ́ẹ̀kan tó bá jẹ́ pẹ̀yìn mọbi tí ẹ fẹ́ lọ you can go ahead tó bá jówó díẹ̀ mo ready láti ná but pé kèmí tẹ̀lé yín jáde èmi ò lè ṣe é i can't follow you to anywhere but ẹ lọ síbi tẹ́ ẹ bá fẹ́ lọ tó bá jówó díẹ̀ màá ná èmi ò lè tẹ̀lé yín. bàbá kò yé mi kò yé mi láti lè wá rẹ ní tá a bá ní òpè ọ jáde sí ọ lọ lè jáde sí lórí ọ̀rọ̀ yìí náà ti ní ọ jáde sí ọ lè jáde sí ṣé kìí ṣe pé wọ́n ní kọ́ ọmọ kọ́ ọmọ jáde sí. ọ̀rọ̀ tẹ́mi àtẹ̀gbọ́n mi àgbà tá a wá sọ níjọ́ kìíní àná èmi ló tún padà sí ní ìsìn o ṣé ẹ mọ̀ wípé a sọ̀rọ̀ kan tẹ́ gbàgbé ìyàwó àkọ́kọ́ níbo ló wà. sọ yẹn pé yẹn ti ṣe kọ́rọ́yín kọ́rọ́yín ó ti pì ìyàwó ẹ̀kejì ńkọ́ ìyẹn náà ti kọ́rọ́yín kọ́rọ́yín kọ́rọ́yín ó di pì ọmọ tó wà o kò gbọ́dọ̀ kú o hmm. kò kú o mi tó bá tí a mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́rọ̀ tẹ́gbọ̀n mi àgbà tí wọ́n á sọ ń bí tèmi àti wọn jọ wá ṣèbẹ̀ ọ̀rọ̀ náà ló tún padà ti ń ṣẹlẹ̀ báyìí àbẹ́rẹ́ tí ì rí ó yẹ wá sọ fún mi èèyàn mélòó lẹ́yìn fẹ́ sọ fún pé bọ́dọ̀ ṣe rí rè bó ṣe rí ni. sẹ́ni tójú ọ̀bá ti ẹ̀yìn ojú ń ti èmi torí gbogbo tẹ́tì tèmi ń gbọ́n ta ojú rẹ̀ tẹ́tì ti ń gbọ́ nínú ilé lọ tí n bá lọ orí orí olóṣì ọ̀lẹ́ olóòórùn àbíkó kú làbẹ́ kò sí tí wòye sọ síbi tán wọ́n á ní òun gbogbo ọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ ní fi ń so n tí wọn náà ń try láti sọ fún mi ń sìn ni pé gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ilé lórí ìyàwó mi kìíní ìyàwó mi kejì mo mọ̀ ń pa yàbí. ilé mọ̀ ń pa ṣùgbọ́n ìgbọ́dọ̀ mọ̀ ń pa rẹ̀. mo gbọ́dọ̀ mọ̀ ń ṣe kíni. ẹ gbọ́dọ̀ mọ̀ ń pa rẹ̀. mo gbọ́dọ̀ mọ̀ ń pa kíni irú ọ̀rọ̀ ṣíwó ló ń sọ lẹ́nu ẹ má bínú ẹ̀gbọ́n mi ẹ jẹ́ àjọ rọ ọ̀rọ̀ ìwò láàrin ara wa. iye kan alábàáwọn ojú mẹ́ta lọ o náà ni Adéwálé ló tún sùn lẹ́yìn ẹyọ kan tó kù rèé ó yẹ wá sọ fún mi èèyàn mélòó la fẹ́ rojọ́ fún àbẹ́yàn mélòó la fẹ́ sọ̀rọ̀ fún pé bó ṣe ṣẹlẹ̀ lélẹ̀ ẹ̀gbọ́n mi èmi mọ̀lẹ́ aláàfáà kan ẹ̀yà jọ lọ ká lọ sí àyẹ̀wò rẹ̀ wò ká béèrè sí ilé aláàfáà sórí pírọ́blẹ́mù kan wà fún yín mo dẹ̀ ti mọ̀ anything ilé ayé ilé aláàfáà ilé babaláwo tàbí kẹgbà chọ́ọ̀chì lọ ìyẹn ni solution ọmọ sick mo gbé lọ sí hospital gbogbo ìmùtọ́ kí n rà fún ni mo rà fún what else kí ló tún fẹ́ kí n ṣe tí ẹni bẹ́ẹ̀ ṣe gbé lọ síbítù ẹjẹ́ wa náà wá fi abẹ́ ilé tàn ọ́ ti dé wálé ọ̀gbọ́dọ̀ fi dín kú. mo pé kí tẹ́ máa gbé lọ náà nìyẹn abẹ́ ilé abẹ́ ilé abẹ́ ilé inú ilé inú ilé inú ilé kẹ́sà máa tọ́jú ilé káàkiri yẹn ó ní pírọ́blẹ̀mù ti yín. ilé yẹn fi máa rí ìwòsàn ni ẹjẹ́ àfi tọ́ ẹjẹ́ àfi tọ́ ẹ mọ̀ pé tábàjọ́ fi tọ́ nìsín ọ̀rọ̀ yóò jọ yín mi àti yín. Ah, ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ wò kò gbọ́dọ̀ kú. Dádì, ẹ jọ ẹ ṣáàjì sọ̀rọ̀ mi, ẹ má jẹ́ ikú báyìí. Òun kú jáde, òun kú. Ẹja jáde sí ní bó ṣe sọ. Anyway, tí ìbá ṣe pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà, èmi ò ti mọ̀ mí láti lẹ̀. Èmi ò láìkí kí máa tojú lé wọlé kiri. Ọmọ àwọn ti close for today lélẹ̀ báyìí. Àwọn àmà tún rọ̀ ga ẹ̀yin méjèèjì. Ṣé ẹ fẹ́ sọ fún mi wípé ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sọ́gà ni? Kí ló ṣẹlẹ̀ sọ́gà? kí ló ṣẹlẹ̀ sọ́gà tí ò ṣe nìkan rí. Hmm. báwo ni ṣe ń sọ̀rọ̀ bí ọmọ kékeré báyìí fine ìyàwó kìíní kú ìkejì kú ọmọ kan tún kú ọmọ kan ló tún wà lórí ìdùbúlẹ̀ àìsàn yìí ó wá ní pé kí ló ṣẹlẹ̀ sọ́gà tí ò ṣe nìkan rí. but gbogbo nǹkan tí mi ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ń yà mí lẹ́nu o. kí lẹ tún fẹ́ gbọ́ rúmọ̀ náà ni bóyá rúmọ̀ ni o bóyá kò tiẹ̀ ṣe rúmọ̀ kò tiẹ̀ yé mi ó ní ìyàwó ọ̀gá kìíní kú ìkejì kú ọmọ tún wà lórí ìdùbúlẹ̀ àìsàn Hmm. ọ̀gá ni wọ́n fògo owó nìyẹn o. Ah! aláyẹn ò serious ó tó bà mí lẹ́rù lójú àlá yẹn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní nà mí tí mò ń sá eré mo wá ṣubú nǹkan tó surprise mi jù ń bẹ́ẹ̀ ni pé wọ́n wá sọ fún mi pé kí n dìde kí n ṣe máa lọ mi tí débi tí mò ń lọ ibo ni mo mọ̀ tí mò ń lọ ẹjọ́ ẹ̀fín mi lẹ̀ wọn ò dá mi lóhùn tí mo tún fi dìde tí mo tún fi ń lọ wọ́n tún sáré tẹ̀lé mi mo ṣe tají nìyẹn. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé àwọn arábìnrin méjì tí wọ́n lé ọ lójú àlá njó rí wọn rí. àfà kí má parọ́ mi ì rí wọn rí mi ì pàdé wọn rí láyé mi. ò rí wọn rí. mi ì rí wọn rí. tó o bá wá pàdé àwọn méjèèjì lójú ayé láì sojú àlà ṣó o lè dá wọn mọ̀. Ah, ṣe rí ní bí mo ṣe bá ṣe jọ ìrìn yẹn lójú àlá yẹn tí mo bá rí wọn bí mo ṣe jókòó yìí màá dá wọn mọ̀ ṣùgbọ́n àpàdé rí. ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ ni wípé mo fẹ́ kó o ronú rẹ̀ dáadáa nítorí pé ọlọ́run sọ nínú alukurani karim bàdà ọ̀sùnbíláì mina ṣèitán rọ̀jìn bisimilayi rahman rahim ó ní ìzánsàmáwò kúbúrè gbogbo nǹkan a kì í gbin àlùbọ́sà káwẹ̀fọ́ gbogbo nǹkan tá a bá gbìn láyé òun la kà ṣé kì í ṣe wípé o ti ṣe ibi pamọ́ o ti ṣe ibi kan pamọ́ síbi kan ibi tó o ṣe pamọ́ síbi kan yìí ó ní ọlọ́run wá fẹ́ fi ṣe nǹkan kan fún ọ lójú àlá pé mo ṣe ṣíbi ìgbà ni ẹ rí pé kedere báyìí nínú mi mi ì ṣe bí sẹ́nì kankan mi ì ṣe bí síyàn. olè tó ṣe kì í wọlé ni kì í rẹ́kẹ̀ kan. bọ́rọ̀ bá ti wá rí báyìí a ṣe é ti ara lórí ẹ̀ ni and inshallah bí kúdúrà ti láì ó wàá padà wá lẹ́yìn ìgbà tèmi bá ṣe ti ara tán ó padà wá n ó lè ṣàlàyé àláì fún ọ bó ṣe jẹ́ àti tá a ṣe sí. ǹjẹ́ o gbọ́ báyìí ó ṣe dandan kó o padà wá rí mi o nítorí pé àlá tó láì kì í ṣe àlá lásán. bí o ò bá wá ṣọ́ra kó o ṣọ́ra kó o tún ṣọ́ra dáadáa bí wọ́n ṣe nà ọ́ lójú oorun tí wọ́n ń lé ọ tó ń ṣubú tí wọ́n ń lé ọ tó ń nà ọ́hún bẹ́ẹ̀ wọ́n ó tún ṣe nà ọ́ lójú ayé. Ah, àfa yẹn ṣépè ni. kì í ṣépè. orí àwo lẹwà yẹn ṣépè ni. èpè kọ́ gbọ́ nǹkan tí mo fẹ́ wí fún ọ dáadáa sórí ìtumọ̀ aláì ó ní wípé gbogbo ọ̀rọ̀ tèmi ti ń bọ́ sọ látijọ́ yìí ó yẹ kó o ti gbégbèsè lé lórí àmọ́ o kejì kún sọ̀rọ̀ mi ò gbégbèsè. bàbá ọ̀rọ̀ tẹ́ ń bá mi sọ kúkú pọ̀ ṣé àwọn kó bàbá lẹ jẹ́ sí mi èwo nínú àwọn ọ̀rọ̀ yẹn gan kẹjẹ mọ̀. ọlọ́kọ̀dé ah, ìwọ wo afa ẹkọ sọ bẹ́ẹ̀ ni ẹ wò láti ọjọ yìí mi ìrọ́kùnrin kankan pè mí. iṣẹ́ ni títí kí n máa pe ọkùnrin à bọ̀dẹ̀ o mo fẹ́ fẹ́ yín o bọ̀dẹ̀ mò ń wọkọ̀ o kò ṣeé ṣe náà ẹ wò tó ẹgbẹ́ lórí ni ẹ wò ọlọ́mọ kan ó o ò o ò ayé tá a wáyé ayé wà yìí pẹ̀lú àìdíà obìnrin máa ń ṣe sọ́kùnrin kì í ṣe wípé ó pè ó wí fún látẹnu ìmúra ó sara lọ́sọ̀ọ́ ó sara lóge dáadáa ìrìn rẹ tó bá rí pé ọkùnrin kan lọ wájú àbò fẹ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ ó rí pé ìrìn oríṣi bíi méje sí mẹ́jọ lórí tó ṣe pé ìrìn ló ẹ̀ bá ẹ̀sìn ọkùnrin ó tọ́ ni bí nǹkan téèyàn bá fẹ́ tí ò bá wá báyàn ìwọ náà ó tàn ó tàn nǹkan ọ̀hún lọ ni àfi kò gbìyànjú kò ní adé orí o bẹ́ẹ̀ ni tó o bá ní adé orí òun ni gbogbo àlákàlà tó ń láì yóò dohun àmọ́ yóò dohun tán àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ à à. sàwọn àlékún. wàlékún sọlá. Hmm. ẹ lálejò. ta ló tọ̀. sí gbogbo ọlá. ah chief ẹ ní nǹkan máa wọlé bọ̀ ẹ kọ́ máa wọlé bọ̀ ẹ ń bímbọ̀ o ṣe gáfárà fún mi nítorí ìwé ìsàlẹ̀jọ ṣífù tí wọ́n ló ń bọ̀ yìí àpò ah, gbọ́dọ̀ tètè dá ló kóun tètè lè máa lọ ti. kò sí wàhálà ṣùgbọ́n àfà lórí ọ̀rọ̀ aládé orí yẹn ẹ̀yin lè máa ṣiṣẹ́ lórí ẹ̀mí ò lè bọ́ sí títí kí n máa pọkùnrin fúnra mi o. ọlọ́run mi ò sí wọ́n sàmọ́ ẹ̀ lọ o mo ti gbọ́ ọ̀rọ̀ síkù tá a sọ. mo ti gbọ́ ẹ ra ta. ẹ ǹlẹ́ o. àfà. náà ẹkújọ mẹ́ta ẹkújẹ. àfà. gbogbo ń tẹ́ ẹ ní gbogbo ẹ̀ pátá ni mo ṣe ṣùgbọ́n tí mo rí òtí ẹ̀jọ́ mọ́ tó ń ṣe ní àfáà. ó yàtọ̀ ah, ṣe rí nígbà tí mo wá síbí mo ṣàlàyé n tó ń ṣe mí fún yín kí wọ́n tó mú mi wá wọ́n sì ti ròyìn yín ìgbèmí náà sì ti débí ah, ọkàn mi ti ń balẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ fún mi tẹ́ ni n ó rí. ibẹ̀ ni n ó rí ẹni tí ń bẹ nídìí ọ̀rọ̀ mi tí ń pa mí ní ìyàwó kìíní ìyàwó kejì ọmọ kan ìkejì wà lórí ààrẹ n ò rí nǹkan kan wàfà. ọjọ́ náà wàfà ojú ọmọ. rárá rárá. ọ̀dà kí ni nǹkan tẹ̀yìn rí. ẹ wo n tí mo rí yẹn náà nígbà kan tí mo wà kékeré ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà yẹn ó ní mo kàn rí tó dàbí àlá. gbogbo ọ̀la gbogbo ọ̀la gbogbo ọ̀la ẹ̀mí ló mo pè ọ́ gbogbo ọ̀la ikú òdòjọ́ bẹ́ẹ̀ ni àrùn òdòsù a lè yóò pẹ́ kó lọ yá a lè yóò yá pópọ́lá kò lọ pẹ́. bàbá mi kò tiẹ̀ sùkú kankan tí ó pa yín báyìí. ẹyìn pópọ́lá ikú kan yẹn pẹ̀tà lójú ìran n ò lè kú mo kàn jí ó yọ ni pé pópọ́lá nígbà tó wà ní kékeré tá a lè yẹ àkọsẹ̀jáyé rẹ wò pópọ́lá ẹyìn àkọsẹ̀jáyé rẹ jẹ́ kó yá pé tó bá ti di tó ti dàgbàlagbà tó ti dẹ́n tó lóbi ńlé pópọ́lá obìnrin mẹ́ta ni o fẹ́ lé káà mẹ́ta kan máa bọ́ ọ gbélé. bàbá mi ṣé òun tó yẹ kí n máa bá mi sọ níbi tọ́jú orí mi mọ̀ yìí kò kó rí bẹ́ẹ̀ bó ti wá jẹ́ pé mo ti dàgbà gan tí mo fẹ́ fẹ́ yàwó ṣé àwọn òun ló ń kóyàwó jọ wọn kóyàwó jọ mọ bàbá mi. pópó ọlá o mọ nǹkan kan o mọ̀ pé bí iná bá ṣe ń jó la ṣe fomi ń pa ni pópó ọlá nǹkan tí pátákọ̀sẹ̀ jẹ́ ayé rẹ wínú. bàbá mi ẹ̀ mo ti gbọ́ mo ti gbọ́. o ti gbọ́ pópó ọlá so yí ọba àwọn yóò dáa fún ọ kó o ní ṣìṣe kó o ní bá wọn dídú yàkáwò lágbára òsà òkè yóò dáa fún ọ yóò yí ọ kò ẹ lẹ. o káre gbogbo ọlá mẹ́ta ni o fẹ́ o ọwọ́ òsì ẹni òfin sí má fi jẹun o. ṣe é pé kò jọmọ ẹ̀yin náà rí bí ò jọmọ ibo ló ti jọmọ. Allahu Akbar Allahu chief ṣé n tẹ ríre mhm. ẹ wá ní kò jọ mọ́ nǹkan tí mo lẹ́rìí mhm. subhanallah ọ̀dà ẹ jẹ́ n béèrè béèrè kan lọ́wọ́ yìí ìyàwó mélòó lẹ fẹ́ káwọn méjì yìí bí wọ́n tó bí wọ́n tó ṣaláìsí. ìyàwó méjì ni mo ti fẹ́ first wife mi òun ló bí àwọn ọmọ mẹ́ta fún mi tí mo sọ pé kan ti kú ìkejì ló wà lórí àárẹ̀ báyìí mo dẹ̀ fẹ́ second wife ìyẹn ló ṣẹ̀ṣẹ̀ kú recently ó ti jẹ́ méjì bẹ́yẹn. ìyàwó méjì lẹ́fẹ̀ẹ́ tí wọ́n ti ṣaláìsí. bẹ́ẹ̀ni. ẹ rí pé yín gangan ni jagunjagun tó ń fi ogun dára ẹ tẹ wá ń rò bí ẹnìkan ní fi ogun jà yín wà láì ṣaláìsí wọn bí láì láti láwùwà ẹ wò mí alukurani kẹrin mi ìwé mímọ́ látọ̀dọ̀ Ọlọ́run tí àwa àáfàá tá a gbójúlé tá a gbọ́kànlé gbogbo nǹkan tó sì jáde nínú alukurani kẹrin ò sí ètò lè lọ láìṣẹ́ nù ẹ̀ pé láìlé azẹ́ torí pé ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ wò ó ẹ má jẹ́ ń tàn yín gẹ́gẹ́ bí nǹkan tí bàbá yín sọ fún yín lójú àlá yìí ẹ ẹ mú ṣe. Mm, nù àfà ẹ mọ tó ṣẹlẹ̀ ṣe rí ní ìgbà yẹn tí nǹkan yẹn ṣẹlẹ̀ kò pẹ́ sígbà yẹn bàbá kú mi ìwà yìí kí dádì mi ó tó kú àṣọ nǹkan tó jọ mọ́mọ́ ìgbà ti dàgbà tí mo fẹ́ yàwó tí mo fẹ́ yàwó alákọ̀ọ́kọ́ everything lọ òkè kò sí nǹkan kan lọ bí sọ́ni ní wàhálà yìí dènà. ẹ wo kò lè mọ̀ lé o chief ṣe fẹ́ gbọ́ mi ẹ fẹ́ gbọ́ mi ì gbọ́dọ̀ parọ́ fún yín mi ì sì gbọ́dọ̀ ṣe àbòsí torí ẹni tó bá ṣe àbòsí àbòsí ó bá ẹ fẹ́ ìyàwó kẹta. ẹ wò mí ṣé ọmọ kan rẹ ni ó wà lórí ìdúgbẹ́rẹ́ àìsàn báyìí ẹ gbọ́dọ̀ ṣọ́ra gidi gan-an lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìgbóná ń gbooru ẹ gbọ́dọ̀ fẹ́ ìyàwó kẹta wọlé gbọ́ nǹkan tẹ́ ẹ sọ sílẹ̀ ṣá. ìyàwó kan kú ìkejì tẹ̀lé ọmọ kan tẹ̀lé ọmọ kan wà lórí àárẹ̀ ẹ̀yin ń sọ fẹ́mi ń sì kí n lọ fẹ́ yàwó ẹ jẹ́ n bí nǹkan kan o tí n bá jẹ́ bíi fámìlì yín tàbí ẹ jẹ́ ìkan nínú fámìlì àwọn ìyàwó mi tó kú tí n bá ṣe irú ẹ̀ kí lẹ́yìn fúnra yín máa sọ náà hmm. ẹ̀dúró sí ọ̀rọ̀ ayé lẹ fẹ́ gbọ́ ni àbí nǹkan tí kádàrá yín tó mú wá látòde ọ̀run <laughs> tó bá jẹ́ pé ọ̀rọ̀ ayé lẹ̀yin fẹ́ gbọ́ tẹ́ ẹ fẹ́ sáfáyé tẹ́ jìnnà sọ́lọ́run ẹ mọ̀ ṣe ṣe bí ọmọ kan lẹ ló ti lọ ìkan ń bẹ lórí ìdùbò láìsàn bíláìlì azeem kò ní ṣẹlẹ̀ sí yín inú o sẹ́yìn tí àwọn ọmọ yìí táwọn náà bá lọ tán yóò wá kẹ́yìn náà. ìyẹn ni mi ò fẹ́ ṣe mọ̀ reason tí mo ṣe wá bí gan nìyẹn pé kí nǹkan kan má tún ṣẹlẹ̀ sọmọ yìí gangan òní tó gbé mi wá ẹ bá mi wá nǹkan mi ṣe sí àáfàá mi ò lè fẹ́ yàwó bẹ́ẹ̀ yẹn kíákíá náà ṣé kò sí nǹkan míì ni. tó bá ṣe pé bí wọ́n ṣe ròyìn mi lẹ́yìn náà bá bẹ̀ lẹ fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ìyàwó ní solution láàrin òní sí ìjọ méje láàrin òní sí ìjọ méje láì jẹ́ bẹ́ẹ̀. ìyàwó bẹ́ẹ̀ ọjọ́ méje láàrin òní sí ìjọ méje. ó dáa àfa káàtì ẹ̀ wá ni mo fẹ́ fẹ́ ìyàwó lẹ́nìí sọ́jọ́ méje tẹ́ fi kún yẹn ibo ni mo ti fẹ́ rí ìyàwó ń sìn sí ọjọ́ méje ṣé mo níyàn kan tí mò ń fẹ́ tì tẹ́lẹ̀ ni. ibo ni mo ti fẹ́ rí ìyàwó ọjọ́ méje àfárà. Ah, chief ah, bí ẹ̀yin bá ti gbà tẹ́ ẹ ti gbọ́ ọ̀rọ̀ tèmi sọ yìí wípé láàrin òní síjọ́ méje ẹ ní ìyàwó tẹ́ ẹ fẹ́ wọlé gan ni tí ìṣe pẹ́sẹ̀ bá sọ̀rọ̀ láàrin òní síjọ́ méje ìyàwó òun ò kó wọnú ilé tẹ́yìn bá ti gbà ẹ jẹ́ ká fi lọ́lọ́run lọ́wọ́ inshallah bí kúndúrà tó láì ẹ ní ìyàwó tí ó wọlé láàrin òní sọ́jọ́ méje tó bá jẹ́ pé tí n bá ṣe nǹkan tẹ̀yìn fẹ́ yìí ara ọmọ mi á yá mo rẹ́dì láti ṣe. ọlọ́run sọ fọmọlúwàbí o tó bá dénú ẹ̀ àdó dídí gbogbo ojú tó wò wá ní o kẹfì kọmọ kẹfì ìjà fọláwùjà òun lọ́ọ̀gbà ẹ̀sán aláya mẹ́ta. Adéwálé ni first mi ni àbúrò ẹ̀ ní my last born ẹni tí òun tẹ̀lé ó ní mo sọ fún yín gbà yẹn wípé kò ṣaláìsí Bímbọ́ Bímbọ́ àbúrò mi lẹni tó jókòó yìí tó ilé tí wàá di ilé ẹ̀ báyìí kó o bá mi tọ́jú ilé dáadáa tó afa tí mo ní kí n pè é fún mi. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar kẹ̀kẹ́. Allahu Akbar. Ẹ ẹ dákun ẹ má bínú. Àfa ṣé kò sí ìfọkàn sẹ́? Ẹ kó má bàa sí ni. Àwòrán méjèèjì tá à ń wo ìyàwó obìnrin tí ń bẹ́nu àwòrán yìí. Bó ni wọ́n ṣe jẹ́nu lé? Ìyàwó mi làwọn méjèèjì àfa. Ṣẹ́rí the first one tẹ̀ ń wò yìí. Ìyálé mi nìyẹn. Òun ló bí àwọn ọmọ méjèèjì yìí fún mi. Ṣé wá rí eléyìí tó wà ń bí? ó ní ìyàwó kejì tí mo ní mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ tó kú tó ìyàwó mi làwọn méjèèjì. Allahu akbar ọlọ́run ti parí ọ̀rọ̀ ẹ̀ ó ní iná máa mú rí zárada ṣe hàn áyẹkùn laláwo kún fàyẹkùn àti ayé àtọ̀run àti gbogbo nǹkan tó lọ́n dá sílé ayé àtàwọn ẹ̀dá àtàǹjẹ̀nu àtàwọn màláìkà ó ń fàyà kù lọ́nà fi dá jẹ́bẹ̀ ìsì jẹ́bẹ̀ lọ ni. Allahu Akbar ah, mo bá yín dúpẹ́ bẹ́ẹ̀ ni mo bá yín yọ̀. ṣé o rí àwọn arábìnrin méjèèjì tí o sọ pé o lára mi ó gbé lọ́nà fipá lílé tí wọ́n ń lé ọ lójú oorun tí wọ́n ń nà pẹ̀lẹ́gbá wọ́n tún wá kọ́ ẹgbà ilẹ̀ wọ́n kọ́ sí ọnú ó ní ìtumọ̀ ẹ má jẹ́ ó yà yín lẹ́nu nítorí wípé kó o lè ṣe kán mọ́ kó bó kó bọ́nu lè ní torí pé ọlọ́run ti kádàrá wípé ìwọ ló bá wọn tọ́jú àwọn ọmọ tí wọ́n fi lẹ̀ ní tí wọ́n fi ń lé olójú oorun ẹ rí náà wò báyìí ṣe rí ọ̀rọ̀ ọlọ́run kò ní lọ láìṣe kíkínú ọ̀rọ̀ ẹ̀ báyìí wàláì bíláì yàzìn tí ọlọ́run bá ti ní nǹkan ò jẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀dá kan ò lè yí padà ẹ̀dákẹ́dá tó lóun bá fẹ́ yí padà yóò kàn dénú yọ ni ẹ wò mí. ẹ rántí wípé ẹ sọ nípa àkọsẹ̀jayé tí wọ́n wò fún yín kéke tẹ̀ẹ̀kẹ́ tí ikún tẹ̀ẹ̀tẹ̀lé yín ti ń dá wàhálà lẹ́nu. nínú àkọsẹ̀jayé yìí ọlọ́run fẹ́ kí ẹ fẹ́ yàwó mẹ́ta rọ̀gbàrọ̀gbà ni kí wọ́n jọ máa gbé nínú ilé pẹ̀lú yín nítorí pé kádàrá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú kádàrá tẹ̀yìn ń wá látòde ọ̀run ti gbogbo nǹkan tẹ́ ẹ ní láyé àtọmọ ni o àtowó ni o àti gbogbo nǹkan ni yín tí ò fi mọ lọ létòlétò bẹ́ẹ̀ ṣe fẹ́ sí. ṣùgbọ́n ẹ̀yin wá wò yí pé kí la ti ń ṣèyàwó mẹ́ta afẹ́yọ̀ kan lásán wàhálà ni kájàmọ́ wàá sọ̀rọ̀ mẹ́ta tán nínú ilé lẹ́yìn ò fi fẹ́ ìyàwó mẹ́ta yìí ní tí wàhálà fi ń ṣẹlẹ̀ nínú ilé inú. ẹ wo kò sí láìfi nínú pé ká wo àkọsẹ̀jáyé ẹ̀dá alukurani gan ó tẹnu mọ́ bẹ́ẹ̀ ni àwọn àdánbì wa Muhammad sallallahu alaihi wasallam ó fi nǹkan kan yé àwọn sàbí táwa náà tá a bá wọlé àlùwà nígbà míì fẹ́ lómi a máa wo ìsábì fún yan tá a sì sọ nǹkan tí yóò dà nígbèésí ayé ẹ̀. ẹ wò mí báyìí ní kíákíá ní rọ̀gbàrọ̀gbà ẹ gbọ́dọ̀ lọ ṣe àwòrán tẹ́ ẹ ṣe fún àwọn méjèèjì kẹ́ ẹ ṣe fóun náà báyìí ẹ wá gbé tiẹ̀ náà ẹ gbé sí ẹgbẹ́ àwọn méjèèjì tí wọ́n ti lọ yìí kádàrá wọn lóde ọ̀run yóò mọ bá tiẹ̀ ṣiṣẹ́ pọ̀ nílé ayé ló fi di pé níyàwó mẹ́ta nu o ó ti di pé ìyàwó mẹ́ta wọ́n ti ń ba yín gbénu wàláì bíláì azim tí ẹ bá ti ṣe nǹkan tí mo sọ yìí àtàwọn ọmọ àti gbogbo nǹkan yín tí ọlọ́run fún yín kò sí wàhálà tí ó kàn kankan nú ẹ̀ mọ́ wàhálà yàlùkùrà ẹ̀yin náà rí wípé nígbà tẹ́ ẹ ti gbà sí mi lẹ́nu nǹkan tí mo ní kẹ́ ẹ ṣe tẹ́ ẹ sì gbégbèsè ṣe rí pé ara ọmọ ìyá tí ò sí nǹkan kan tó ṣe kálẹ̀ tún wá kétí kún ni ọ̀hún ti bí láì àní sunkún nulẹ̀ mi ṣùgbọ́n ọ̀rọ̀ pẹ̀ka ẹ ṣeun apá wa ẹ pè fún wa ẹ ní ṣìṣe ẹ ní tójú ilẹ̀ mọ́lẹ̀ gbogbo ń tọ́lọ̀ ń fún yín tí mí nínú kan yín àtẹ̀yìn tí èmi ọlọ́run máa bá mi dá wọn sí ẹ ṣeun ẹ pè fún wa ẹ̀yin ìyàwó mi ayé tiẹ̀ náà dà ò ní ṣubú dànù tí ẹ bá ń torí ibú ò ní báwọn má bọ́ lọ lọ rà tó wá rí ọmọ tiẹ̀ àti adéwálé mi àti àríkẹ́ mi ọba kan mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ọ̀sùn wọn dọ̀wọ́n ayé tiẹ̀ náà dà òní sísè. ìbí àwí làdé ká má gbọ́dọ̀ sọ̀rọ̀ ká má gbọ́dọ̀ sẹ́nu lúyẹ ìbí àwí làdé. ẹ̀gbọ́n mi dúró lọ dúró lọ dúró ṣé irú orin tó ń kọ yẹn sójọ mọ́ ogun nǹkan tá à ń sọ ní ọjọ́ mọ́ lọ́nà o ẹ ṣeun yóò dáa fún mi. kálẹ̀ ẹ̀kọ́ tí ikún sẹ́mi náà ń dọ́mọ wá bí i nísìn ṣé ń tá a rójútu ọ̀rọ̀ yá rí tẹ́mi tí mi ti ń gbọ́ kúnrẹ́ kúnrẹ́ ta tẹ́yìn gbọ́ kúnrẹ́ kúnrẹ́ gbàtẹ́yìn bá ń bọ̀ ṣé ti yọ ìbọn ti yín náà kò ní gbọ́ ẹ̀yin lẹ́pa ìyàwó kìíní ẹ̀yin lẹ́pa ìyàwó kejì ẹ̀yin lẹ́pa ìyàwó ọmọ sọ́wọ́ bọ́sẹ̀ àbí ọ̀bọ̀ sí nísìn ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ sọ̀rọ̀. irú ọ̀rọ̀ wo ló sọ lẹ́nu yìí gan. irú ọ̀rọ̀ wo lè fẹ́ sọ. ṣé ká sọ pé àjọ̀dọ̀ àfáà mi tí mo sọ fún ọmọ láàfà àwọn ọmọge lẹ́yìn ọgbà mi ni àwọn nù ṣé ọbọ̀ sí àbí ọ̀bọ̀ sí nísìn ẹ wá wojú rẹ̀ Adéwálé rè àríkẹ́ni sáwá jèrè bàbá ní jèrè bàbá yìí ẹ ṣe bàbá ẹ ṣe ọlọ́jẹ pẹ́ fún wa. ẹ rí gbogbo nǹkan tó ti lọ aburú tó lọ kò ní padà wọnú ìlú. alámàmí alámàmí. fi wáyà Muhammad o fi wáyà Muhammad ọlọ́run o fi wáyà Muhammad o fi wáyà Muhammad tó bá dijọ́ ìgbéǹde fi wáyà Muhammad o. ẹ já ṣàdúrà. ربنا افرج علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ربنا bàbá ṣe kọ́ ló máa rí àkọ́ṣejayé ní ká tẹ̀lé bàbá ṣe kọ́ ló máa rí aláya mẹ́ta. àkúnlẹ̀ yọ̀ǹda dáìbá a ò lè ṣàfojú ṣe ẹni bàbá ṣe kúnlẹ̀ yọ̀ǹda máa rí o aya mẹ́ta ṣàlùyọ̀ dandan ni kò fẹ́. àyèwá gba ohun tí o ti kọ́ ó lè rújú. ohun tọ́lọ́run bá ti kọ́ kò ṣe yí padà. aláya mẹ́ta jù ṣẹ̀dá ẹni lọ a ò lè gbọ́n jù ṣẹ̀dá ẹni lọ àkọsẹ̀jáyé ní ká tẹ̀lé bàbá ṣe kọ́ ló máa rí àkọsẹ̀jáyé ní ká tẹ̀lé tọ́ba ṣe kọ́ ló mọ̀ rí aláya mẹ́ta létòlétò lọ́lọ́run ti kọ́ àyànmọ́ wa láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ètò kọ́ fún mi kọ́ ló kọ́ fún ẹ ẹni tó máa fẹ́ méjì láyé ń bí kò lè fẹ́ yọ̀ọ̀kan kó dúró ẹni tó máa fẹ́ mẹ́ta láyé ń bí kò lè fẹ́ méjì kó dúró ohun tọ́lọ́run bá ti kọ́ ọ kò ṣe yí padà láyà mẹ́ta.